وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدن ẹ̀yin tẹ́ wá ń ké gbà mí gbà mí lọ́sọ́dọ̀ àwọn ṣéwù tán bẹnu sàárè abẹ́ wọn alẹ́ náà lẹ́ ń pè wọn kí wọ́n sànù ní irú ẹ̀sìn òyìn ẹ má ṣe máa ibi wàhálà ti lẹ́nu ẹ dákun ọ̀rọ̀ tí bàbá sọ yìí sóun ló mú wa àbọ̀wà ní Koran لا تسبب قرآنية لا وهبية ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الحمد لله المتفرد بعبادة العباد لا شريك له فيها والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba Allah ọba tí ó jẹ́ pé òun nìkan náà ni ó ní ìjọsìn wa ọlọ́run ọba Allah ó dá gbogbo ẹ̀dá ó dá wọn torí kan wá sìn ó wá fa àwáyọ láàrin àwọn ẹ̀dá rẹ̀ ó sàwá ní mùsùlùmí ọlọ́run adúpẹ́ o ọlọ́run adúpẹ́ o abẹ́lọ́ nínú àánú rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ gbogbo àti yába máa bẹ nílé ayé kọlọ̀wọ̀n jẹ́ a máa bẹ ní mùsùlùmí òdodo abẹ́lọ́ wọn bá pẹ̀lú agbára ẹ̀ àtàánú ẹ̀ àti ìjẹ́ kan ṣoṣo rẹ̀ gbogbo àtàbà kú nílé ayé ọlọ́mọ́sà jẹ́ kú ní mùsùlùmí òdodo gbogbo kó sọ wá lọ́mọ àlìjánà kọlọmọ sí wá lọ́mọ aná kọlọmọ sí jẹ́ owó náà tó wà àlìjánà ọlá jẹ́ kan soso ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtọ́dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ ọ̀dá ni ọ̀rọ̀ tó bá ní sí pẹ̀lú Al-Qur'an ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ tí ó wà tọ́yàn sọ́nà tó yẹ fi wà lìjánà tààrà òun náà ni sunna nabi wa muhammad nítorí pé ànábì ni wọ́n rán sí wa ẹni bá sì rán sí ni òun náà lè máa ń tẹ̀lé sunna náà ọlọ́mọsà jẹ́ oyé wa tó bá yé wa lílò rẹ̀ ní kọ̀kọ̀ àti gbangba kọlọ́mọsà jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́jẹ́ kẹsọsọ ọlọ́run ọba ń ṣe tipẹ́tipẹ́ tí ó bá ti sínú alukoran tí ó sínú sunna nabi bídíà ni wọ́n máa ń pè àdádálẹ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ lẹ́yìn wà tàbí lọ́tán ọlọ́mọdé àbá wọn sẹ́ò ànábì ní ànà ní mẹ́yìn bá ti ń wà lókó ànù òsìbí kankan tí ó já sí tó jí kó lè já sí ọwọ́ ìyà ọlọ́run lọ ìtọ́lọ̀ ní ká ṣe ní kọ́lọ̀ alẹ́ máa ṣe níta ànábì fi kalẹ̀ fún wa ní kọ́lọ̀ alẹ́ máa ṣe ọlọ́ agbára ọlọ́run bá wa mo kí gbogbo àwọn àlùfáà أصحاب الفضيلة أئمة المساجد ومداء المدارس وكان وافاق بابا إمام mo kí gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn ọ̀dọ́ mo kí gbogbo àwọn ìyáwa náà àti gbogbo àwọn sisters mo kí gbogbo àwọn tàjọ mọ́lẹ̀ kí gbogbo tèmi báyìí ipa àmì ọlọ́run àlàáfíà ọlọ́run kọmọ bẹ́ẹ̀ ní kọkàn wa ọ̀rọ̀ tí abẹ́ gbéyàwó ní àárọ̀ yìí

iná ní ti ń tọ̀ lọ àwọn èèyàn máa pèèyàn lọ́tún wọ́n máa pèèyàn ipò ni wọ́n máa wá máa sọ àwọn ọ̀rọ̀ tí èèyàn gbọ́ téèyàn fi kó lójọ́ náà lẹ́yìn náà wọ́n máa búyàn wọ́n máa sọ̀yàn ló wọ́n máa parọ́ kọ́dà wọ́n máa kéèyàn sáfi kó lójọ́ náà kọ́lọ́mọ́jọ́ wọ́n agbára ọlọ́run ọba wa òun náà ni àkídátúná kùránìyàtún láwàhábíyà ìtumà àkọlé ọ̀rọ̀ ní òun náà ni pé ìgbàgbọ́ ti wa àwọn ahlùsúnná wal jama'a ìgbàgbọ́ ta mú nínú alukùránì ni o kìí ṣe ìgbàgbọ́ tí ẹnìkan dálẹ̀ àbí tààfà kan dálẹ̀ tí wọ́n ń pè ní asheik muhammad bin abdul wahab annajidi rahimahullahu ta'ala rahmatan wasi'a òun kọ́ la ń tẹ̀lé alukur'ani la ń tẹ̀lé nítorí a máa kàtíra wọn fún gbogbo aráyé tó jẹ́ ká máa múmi ìmọ̀ lọ́dọ̀ wọn nítorí pé wọ́n fún alálùkọ̀rání ni ó pípẹ́ ọlọ́n sọ báyìí ànábì sọ báyìí gbogbo yìí tí wọ́n bá ti sọ tí ọba ti sínú náà Al-Qur'an a ní tẹ̀lé a sì nílò gbogbo ìtàn bá wá sọ tó bá wà ní Al-Qur'an tó wà ní àdísì a máa tẹ̀lé a máa lò kìí ṣe nítorí tiwọn nítorí pé ọlọ́mọba Allah ló ní a ṣe ànábì ló ní a ṣe kò sẹ́ni tí láàfà èyí lè wà nílé ayọ́kọ́mọ̀ láàfà àfà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni Jibril alayhi salam wọ́n ní nínú Ramadan yóò sọ̀kalẹ̀ yóò wà bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí yóò jòkó wájú ẹ̀ wọ́n kọjú síra wọn yóò wà ní kanábí ọmọ ka Quran tí ọlọ́wọ́n bá Allah tó fi ránwù sí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí al-ghayatul uzma ìdí pàtàkì min khalqil jinni wal bá Allah fi dáwọ́ ọmọ tọ́lọ́wọ́n bá aláà tó fi dáwọn àlìjànú hiya ibadatullahi wahdahu la sharika lah kò dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́run sì níjọ́ dàrú mọ́ wa lọ́wọ́ ipọ́lọ̀ ń dá wa nítorí nǹkankan bá ṣe pọ̀ sílé ayé Allah subhanahu wa ta'ala ó darí wa wá sílé ayé kí là bá ní وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́wọ́n bá ní ìdálìjà níwà tèèyàn lásán sílé ayé bí bá jẹ́ pé kẹma wá sẹ̀sìn illa lil ibada ẹ̀sìn nìkan látọ̀rẹ̀ ẹ̀dá yìí bọ́bá ti jí lárọ̀ báyìí ẹ̀sìn lọ́mọ sí tí ló fi sún ẹ̀sìn náà ọlọ́mọ́sà fún wọ́n ṣe suratu Zariyat aya 56 ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ aqidatul Islam kanat safiyatan fi ahdi rasuli sallallahu alayhi wa sallam ẹ̀rí ìgbàgbọ́ta nábì mú wá àtẹ̀sìntà nábì mú wá wàhálà ọba nígbà nábì lọ́ta ni wàhálà dé ìgbàgbọ́ta nábì mú wá nípa ọlọ́run ipá káṣẹ ìtàn torípa nábì ń bẹ láàrin wọn tí bá ti fẹ́ máa sọ wọ́n nù ànábì ọmọ fi wọ́n mọ̀nà tànábì ni wọ́n gbọ́ wọn gbọ́ ti ṣẹ̀tàn gbogbo àwọn sàhábà pátá ìgbàgbọ́ wọn àtàwọn mùsùlùmí tí wọ́n ń ṣẹ̀sìn kọ̀dàrú lẹ́yìn náà ẹ̀sìn ọ̀dàrú wọ̀lẹ̀ mùsùlùmí náà kánú alàkìdá ibi rasulì sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo àwọn mùsùlùmí pátá wọ́n tẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam wa bá da wafatihi nasha'ati albid'atu wa shirkiyatu almujaddada nígbàtí annabi lọ́tán nígbàtí annabi kútán shaitan iblis ọwọ́n napa ọ̀nà yẹ ọbẹ̀rẹ̀ sí dáa ẹ̀sìn mí ilẹ̀ ẹbọ̀tá ànábì ti parẹ́ ó tún wá gbìyànjú láti gbé ìdílé padà ní àwọn ọ̀nà tẹ́ àwọn èèyàn ò ní tètè fura sí fìlàálẹ̀ mẹ́lẹ̀ ìsìlámì ní gbogbo àgbáláyé bima fihi Makkah wal Madina wal Hijaz jami'a ẹ̀sìn dàrú Makkah náà ẹ̀sìn dàrú Madina nígbẹ̀sìn dàrú lọ́nà méjì yìí mo ló tún wá kú jama'a gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú lárúbáwá àtàwọn elédèkéde tí wọ́n gba islam tí wọ́n sì islam ẹ̀sìn wọn ti ń dàrú látara ìbọ̀rìṣà tí ń gbérí lẹ́yìn náà àwọn tí wọ́n gbẹ̀sìn wọn ọ̀dá tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ nínú ẹ̀sìn tàkọ́kọ́ wọn ọ̀dá sílẹ̀ tán wọ́n tún gbé wọnú islam وقد أخبر الرسول صلى الله عليه وسلم بعقوعها النبي صلى الله عليه وسلم tí bá ti lọ tán nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nílé ayé òun náà ni pé àwọn èèyàn wọ́n pín sí méjì àwọn kan wọ́n máa tẹ̀lé tọ́lọ́hun àwọn kan yàpọ̀ àtọ́lọ́hun ìyàpọ̀ wà pọ̀ rẹpẹtẹ tẹ́ ní màá tẹ́sí nínú ẹ̀sìn ọlọ́run ti fi hàn nábì ọlọ́run ti sàlàyé fà nábì sallallahu alaihi wasallam anábì ní innahu man ya'ish minkum ba'di ànábì láwọn tí wọ́n bá tún sẹ̀mí lẹ́yìn ìgbà tí ń bá lọ tán fásayára kìtìlá fankẹfẹ́ rọ wọ́n rí ìyapa tí ó pọ̀ rẹpẹtẹ lérí ọ̀rọ̀ ẹ̀sìn wọn fa alaykum bí sunnati ànábì ní tásìkò náà bá ti dé sunna tèmi ní kẹ́ẹ̀dì mú ìbá jẹ́wọ́ nìkan nílùú rẹ̀ ìbá jẹ́ ìméjì ládùúgbò yìí ìbá jẹ́ ìmẹ́ta níbi tẹ́ǹgbé ẹ mi ní kẹ́ẹ̀dì mú فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي ẹ̀sẹ̀ má kò lójú ọ̀nà àwọn sàhábà ẹ má kò lójú ọ̀nà àwọn tàmásàkú bí ha ẹ̀dì súnnà mú wà ádùn àléhà bí nàwájìl ẹ̀yìn paríkẹyìn ẹ̀yìn kọ̀rọ̀kẹ́ òun náà ní kẹ́ fi dìímú kọ́mọ̀bà jábọ́lẹ̀ alimusulimun aliyahuma ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alimusulimun yàtàmásàkú náà bí hádìí nàbí yìí sallallahu alaihi àwọn tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n fẹ́ ṣẹ̀sìn lóòótọ́ àwọn ò ní fi súnà ṣeré tí wọ́n bá ti ń kàlù kùránì ni wọ́n máa ka hadisi ní tí kùránì bá tú fún wọn látẹnu ànábì òun náà ni wọ́n gbàgbọ́ ní táwọn sàábà bá tú nínú ìtumọ̀ tá ànábì gbé kalẹ̀ fẹ́sìn òun náà ni wọ́n gbàgbọ́ nítorí pé ọlọ́run ọba àlá yóò sì sí àwọn kan kù ó sì jẹ́ pé walakinna akthara an-nasi la ya'lamun àwọn tí wọ́n pọ̀ jù àwọn tí ò ní ṣe súnà wàlákin na aksara nasi la yafqahun bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní gbàgbọ́ yé súnà ẹ̀sìn islam àwọn tí ó pọ̀ ní ọlọ́mọ fà wá sínú wọn o ọlọ́gbàrọ̀ ọlọ́run kó sàlékún ìdáyà wa kó sàlékún tàfíkù wa kọ́lọ̀ sàlékún àgbóyẹ ní kọ̀kan wa náà kọ́dí akọbara anhum anábì sọ̀rọ̀ nípa àwọn péréte anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ní bí ayé bá dàrú lọ tayé bá ń parí lọ tó bá dìgbẹ̀yìn ayé àwọn ikọ̀ kan àwọn èèyàn péréte kan nínú àwọn àjọ mi àwọn sì wà lérí òdodo gbogbo ohun tí wọ́n bá ń gbé wá nínú gbà ní tí wọ́n máa sọ ni pé sọ́lọ̀n fọwọ́ sí sáà náà bí fọwọ́ gbogbo ohun tí wọ́n bá ń gbé wá nínú gbà wọ́n máa béèrè pé sọ́wọ́nù kọ̀ránì fi á ṣe sọ́wọ́nù àdísì fi á ṣe tí ọba ti sí ń bẹ̀ wọ́n gbé kalẹ̀ wọ́n dì mú gbogbo àwọn bá di ògún náà mú ẹni tí yóò lè di súnnà mú òun náà lẹni tí ó lè di ògún náà mú yóò jóyàn àmọ́ yóò padà tutù ilé ayé yìí ẹni tí ọba lè di ògún náà mú kò lè tẹ̀lé súnnà nítorí pé ilé ayé wàhálà ti ṣẹlẹ̀ ń anábìnrin láyé adúrúhùn mọ̀ kàdàláhùn hátà yá àti àmúrùlá wọ́n mú kàzárìkì anábìnrin láwọn èyí wọ́n dúó lérí súnnà àkídàtàn wà ìbádàtàn wà manhajan wà sùlúkà ìgbàgbọ́ wọn oníyẹ̀ hm, la ilaha illallah tí wọ́n dúó ti yẹn kò sí díọ́yẹ̀ orí oníyẹ̀ àdánwò sí níyẹ̀ wọ́n dúó pa síbẹ̀ ìfẹ́ àní ọlọ́run ní àgbọ́dọ̀ sí pé ẹbọ́dù wọn ní débẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ wọ́n mọ̀ sọ fáwọn èèyàn pé bọ́bá jẹ́ pé ìtọ́bá kù nìyẹn káwọn sì máa lọ́dọ̀ ọlọ́ ànábì ní yókù àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ànábì ní gbogbo ètí ọ̀tá lérí wọn wọn ò ní ríro ká máa halẹ̀ mọ́yàn wọn ò ní ríro ká máa dẹ́rù àwọn èèyàn wọn ò ní ríro igbó ẹ̀yìn alóṣùnà yìí àfojú rí màbò gbogbo yín lamalẹ́yìn wọ́n kà máa wòrán tí wọ́n ti torí àwọn ọmọ táwọn ń ṣe wọ́n ma wá sọ wọ́n lórúkọ oríṣìíríṣìíríṣìíríṣìí nítorí pé orúkọ oríṣìíríṣìí kò ní níwọ́n là àwọn ti gbà pé orúkọ yẹn wọ́n lọ ń sọ ọlọ́wọ̀n sọ àwọn tó bá dó déédé àwọn yóò ma wọ́n lọ́dà ìdọ̀tí wọ́n ma pè wọ́n lórúkọ tí ì ṣe títí wọn ẹ̀yọ́ màyá mi nílẹ̀ ẹ̀sìn wa anábi ni wọ́n wà wà bẹ́ẹ̀ títí tí wọ́n fi lọ lè bọ́lọ̀ ọlọ́run mọ́sá ìfàwà náà sínú wọn wọlé agbára ọlọ́run bá wa imamu muslim akhrajahu alimamu muslim àwọn ọgbà díìsì yẹn wa wa min rahmatullahi wa tawfiqihi nínú àánú ọlọ́run ọba lérí ẹni kọ̀ọ̀kan wa àti kòǹgé ọlọ́run kullama intasharat fikra shaytaniya mukhalifa li kitabillahi wa rasulihi gbogbo àti àwọn àròrí kan bá ti ń jáde àwọn àdìyọ́kàn àwọn ẹ̀sìn kan tọ́jú pé yóò yapa tọ́lọ́hun mìíràn ṣìrìkìyàtì wọ̀lùbẹ́dà nínú àwọn ọ̀nà tẹ́yìn gbà ṣẹbọ alìmùjẹ́dàdà èso tún kùn ní kọ́là mi yóò kùn ní kọ́lọ̀ mi káwọn èèyàn ká mọ̀ bá fura kán lè bá rápálá síbẹ̀ àwọn tó bá jẹ́ àlùsùnnà yìí tí awìn nínú àánú ọlọ́run àwọn ti fura ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba Allah subhanahu wata ta'ala ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kí ló fi wa ó wa pẹ̀lú kọ́ máa gbé àwọn àfá dìde lẹ́yìn anábì ọlọ́run ti lọ ba'atha Allahu mujaddidan li sunnati anábì sì ti sọ síwájú pé ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan onífẹ̀sìn rẹ̀ lẹ́wọ̀ àwọn anábì ti lọ gbé àwọn ńláńlá tí wọ́n máa pè àwọn èèyàn sákèèsí tí wọ́n máa jí àwọn èèyàn tó sùn tí wọ́n máa pè àwọn tí wọ́n ti fọ́nú fọ́ra tí wọ́n máa pè wọ́n sákèèsí àwọn tí wọ́n ti fi ìrújú bẹ̀sẹ̀ wọn jẹ́ wọ́n máa kílẹ̀ rẹ̀ fún wọn wọ́n máa ṣàlàyé fún wọn wọ́n dá àwọn èèyàn padà sípìlẹ̀ sí padà bẹ̀rẹ̀ tiẹ̀ náà àwọn ẹ̀sìn tí ṣètọ́ wá dálẹ̀ ọkọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé àlè káta ní ìjòkó yìí ọkọ̀ rẹpẹtẹ àmọ́ ẹ̀sìn yìí tà níbi fílẹ̀ fún wa àwọn èèyàn díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀mà rí bẹ́ẹ̀ náà sínú wọn ẹ̀yọ́ màá a máa padà rí pé ọ̀tọ̀ ni tí ń ṣe ẹlòmí ti padà sẹ́yìn ẹlòmí àwọn rò pé ó ti múfù láti bí ọdún kẹwàá ọdún kẹẹ̀dógún ogún ọdún ọgbọ̀n ọdún tó ti bẹ̀rẹ̀ súnà òun lọ́mọ̀ pé òun ti padà sẹ́yìn amẹ́nìkan kan mọ̀ lẹ́yìn ọlọ́run ọba wa nítorí asubuhat wa ṣahwa àwọn ìdàrúdàpọ̀ ọ̀rọ̀ ń pèpè sínú àlìjánná àwọn kan pèpè sínú náà ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òṣìríkù wọ̀lùbídà ó ọlọ́wọ́n bá aláà kò ní fi ẹ̀sìn rẹ̀ lẹ́ àfi kọ́mọ gbé àwọn àfáà dìde nítorí pé ẹbọ ní máa ń bẹ̀sìn jẹ́ bídíà ní máa ń bẹ̀sìn jẹ́ wọ̀lùbídà ó fi dì í méjèèjì haramu fi islam èèwọ̀ ní ká tún gbé wọnú islam kíyàn ló wọ́n sí islam kọ́ máa ṣẹbọ kíyàn ló wọ́n sí islam kọ́ máa ṣe àdádálẹ̀ tí máa ti ń ṣẹbọ ṣàádẹ́tọ̀ an la ilaha rẹ̀ kò ní tu màmá tí ń bá ti ń ṣe bídíà wà ánà muhammadan rasulullah ti ń sọ kò ní tu màmá wọ́n ti fẹ́ pẹ̀rún awi tàbí ṣe kọ́mà awi lẹ́yìn fẹ́ wọnú islam iná ọkọ̀kọ́ wí ashhadu an la ilaha illallah mo jẹ́rìí mo sì gbà mo fi rin lẹ̀sẹ́ mi mi ní tí ń sọ nìyẹn o ipe ọlọ́nìkan olọ́bàtà máa ń sìn àdìbọ̀rọ̀ sìn kan mí ìmọ̀lẹ́yìn rẹ̀ òun nìkan lọ́bàtà máa wárán lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀

la ilaha illallah wa eh, ọlọ́mọdé ọba jẹ́ o muhammadu rasulullah wa eh, ọlọ́mọdé ọba jẹ́ mọ́ alọ́wọ́ ṣahadatu eh, an la ilaha illallah ṣahadatu anna muhammadu rasulullah ọlọ́run mọ́jẹ́ ọba jẹ́ mọ́ alọ́wọ́ ọlágbára ọlọ́run ọba ẹ miami nínú àwọn tọ́lọ́run ọba aláàgbédìde nígbàtí àdáwò ti bára maka tó sì bára madina tó sì bá àwọn gbogbo àwọn tán bẹ ní hijaz ọba gbogbo àwọn ilẹ̀ lárúbáwá ọba gbogbo àwọn alamul islami ọba gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kálukú ti fẹ̀sà nábìlẹ̀ ọ̀tọ̀ ní tí kálukú ń ṣe illa al-qalil àfàwọn díẹ̀ ọlọ́run wá gbé al-sheikh muhammad bin abdul wahabi an-najdi gbé wọn dìde wọ́n bí wọn ní 1115 years lẹ́yìn bàtà nábì ṣe ìjìlá ọgọ́rùn ọdún kejìlá ẹwọ̀nà yẹn bó ṣe jìn tó nígbà bàbá wa ìlàjú tí wọ́n bẹ̀rẹ̀ sí kéwú àfáà ní bàbá wọn àgbà adájọ́ ní bàbá wọn bàbá hakùrá ní ní kékeré wọ́n sì kéwú lọ́dọ̀ bàbá wọn ní kéwú tó yìnyẹ̀jú wọ́n tó wà lọ sí maka wọ́n lè ké sí lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sẹ́kù ní maka tí nǹkan ti dàrú máa wọn lọ́wọ́ wọ́n lọ Madina wọ́n lè kéwú sí lọ́dọ̀ àwọn àfáà tí nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ wọ́n tún gba Iraq lọ wọ́n lọ Basra wọ́n lọ Baghdad Eh, wọ́n lọ lè kí ó lọ́dọ̀ àwọn àfá kọ̀ọ̀kan tí nǹkan ti dàrú mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n wá ka gbogbo kéwù yìí tán wọ́n wá padà sí lu wọn tí wọ́n pè ní ọ̀yá ìnà wọ́n padà síbẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ sí ka gbogbo àwọn tíra tí wọ́n kọ́ wọ́n wá ń ka Al-Kùránì látòkèdélẹ̀ kí ni Ọlọ́run sọnù áyà yìí lẹ́yìn náà kí ni Ànábì sọnù hadisi yìí kí ni Ànábì sọnù hadisi yìí eh, muta'awwidan mutaawinan lẹ́ni tí wọ́n ń wá ìrànlọ́wọ́ bí kutubi sheikh ibn taymiyyata al-harrani rahimahullahu ta'ala rahmatan wasi'a nínú àwọn tíra tó tún ràn wọ́n lọ́wọ́ oní tíra sheikh al-islam ibn taymiyyah ẹ̀yẹ́ miami sẹ́mọ̀ pé sheikh al-islam tọ́lọ̀ ń gbé àwọn náà dìde fún lásìkò wọn ibn taymiyyata rahmatullahi alayhi òun náà ni kí wọ́n máa yọ ẹbọ kóònú ẹ̀sìn kí wọ́n sì máa yọ bídíà kó nínú ìbádà ẹ má ṣẹbọ ẹ sì má ṣe bídíà nínú ìbádà wọ́n ní kí ló dé tí àwọn àwa méjèèjì yìí tọ́lọ́n fi gbé wọn dìde tí wọ́n fi sinmi tí wọ́n dákẹ́ torí ká lóòmọ̀ kọ́mọ̀ bá parun ni wọ́n ní torí pé ẹbọ tọ́ba ti wà nù ìsẹ̀míyàn ẹ̀sìn ti bàjẹ́ èèyàn gan fún rẹ̀ ti parun láyé ó ti parun lọ́run wọn wá ní wà lóòmọ̀ ràn káàkà mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ jíṣẹ́ fún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni ó tọ́jẹ́ pé mùsùlùmí ẹ̀sìn wọn ò ní ká má ṣe orò òdílé ọkọ̀ rẹpẹtẹ mọ́kà nígbà táwọn sọ́ábà ti lọ táwọn tábìyàn tábìyàn ti lọ ní o ẹ̀yọ́ ma yá mi ọkọ̀ ní Madina rẹpẹtẹ ọkọ̀ ní gbogbo Nàìjíríà ọkọ̀ káàkiri gbogbo ìsìn ń Allah subhanahu wa ta'ala sọ ọlọ́run ní walaqad uhiya ilayka ọlọ́run bá ní àti ránṣẹ́ sí ànábì wa ila alladhina min qablik a sì ti ránṣẹ́ sí gbogbo àwọn tó síwájú rẹ̀ náà ànábì ọlọ́run la'in ashrakta àti wà táwọn tọ́ọ̀bá àwọn yẹn sì ń ṣẹbọ́ ṣeré ọlọ́run sọfà náà ti pè wala takunanna minal khasirin lẹ́yìn náà òfò wá sí ọ́ ó sòfò láyé ó tún sòfò lọ sọ́tù azumar aya 65 wọ́n rí pé sí àwọn èèyàn ọ̀ká aya yìí tó wá di pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bọ́bá ti dúró báyìí ìgbàdí náà bọ́lẹ̀ pààrọ̀ náà bọ́lẹ̀ bẹ́ẹ̀ bá dì máa ẹ̀ẹ́dì máa ń gbére ọdẹ ní bàtẹ́ wọ́n bá bọ̀rọ̀ alẹ́ gbẹ́rẹ́ rẹpẹtẹ ah sheikh muhammad bin abuhari wọ́n wọ́n pé kí ní ṣẹlẹ̀ yìí wọ́n ní láàrin ìlú wọ́n rí àwọn èèyàn nídìí igi mùsùlùmí fa wọ́n jọ kíjímọ̀ wọ́n jọ kíjì ni wọ́n sì péjọ síbẹ̀ kí lẹ́yìn sẹ́mbẹ̀ wọn láwọn ní bùkátà bàbá ní iṣẹ́ iṣẹ́ mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí làwọn àmọ́ mùsùlùmí ní káwọn gbìyànjú ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa àwọn wá fà wọ́n pé ẹ má sórí burúkú iṣẹ́ yẹn bàjẹ́ àwẹ̀ yẹn bàjẹ́ irun yẹn bàjẹ́ lẹ́yìn náà òfó sẹ́yìn láyà tí lọ́wọ́ àwọn akáyà yẹn fún wọn àwọn tó gbọ́ wọ́n gbọ́ àwọn tí ò gbọ́ wọ́n bá lọ nítorí kí wọ́n fi ń sọ fún àwọn èèyàn pé fi bídí alẹ́ bídí anápọ̀ rẹpẹtẹ sàárè òkú sàárè òkú náà sàárè òkú ibẹ̀ làwọn èèyàn máa lọ wọ́n mọ̀ lè fọwọ́ra sàárè wọ́n jòkó ti sàárè wọ́n mọ̀ pé ẹni tọ́wà ń bẹ̀ pé kọ́dà kan kọ́ sàánú àwọn ó bí àbùkátà wọn wọ́n lọ bí sàárè àwọn òbí wọn ìpẹ́tọ̀ ìyá bàbá má gbàgbé mi o òkú ọlọ́mọ yẹn ṣe kí ni kèésùn o òkú ọlọ́mọ ti kú wọ́n wá ní òkú ọlọ́mọ yẹn kí ni kèésùn kò sùn tẹ́lẹ̀ ó kú ni sẹ́ni tó sùn kan dé yẹn wípé ká tó wá pẹ́ tí ó kú ọlọ́ àdúpẹ́ ìmánìfà ìmánìtọ́lọ́ kọ́lọ̀ mọ́gbà ọlọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọ́ ah ẹ̀rẹ́dà fà tó ké gbogbo kéwú tán sísìn lọ sàárè ọ̀nà àná àkàràbò ilé ìhìmẹ̀ hábìlì wàrí ibi ọlọ́run láàsún mọ́ ìjọ kásán ọ̀run lọ tòkí náà wọ́n wá lọ sàárè ẹni bá wà nù sàárè gan ní bùkátà sádùn àti ẹgbẹ́ kọ wọn ṣe kíni ibi wà alukuburiya yìí lé lérí àwọn yóò máa rọ tíkẹ́tíkẹ́ wọ́n sì ń jáde ni wọ́n máa lọ wọ́n máa tàwáfù sáré nígbà táwọn tàwáfù kààbà bàbá ní ẹ̀sìn tí ànábì filẹ̀ kele yìí kí ni tó mọ gbogbo eléyìí ìgbà tó ń kọjá lọ tó láwọn kan ní mọ́sálásí aláha aláha aláha aláha aláha aláha ewu lẹ́yìn tó ń ni ànábì yìí dárúkọ ọlọ́run ó ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ láwọn bídíà tí wọ́n dálẹ̀ bí ká máa jó bàbá dárúkọ ọlọ́run ká máa jó bàbá ni ẹ má jó máa jòkó ẹ farabalẹ̀ jòkó kẹ dárúkọ ọlọ́ bídíà yìí pọ̀ wọ́n wá pé a ah, kò ní dáká wọn dákẹ́ àwọn ò ní dákẹ́ àwọn bẹ̀rẹ̀ sí pariwo kí ló dé tí wọ́n fi dákẹ́ sọ́rọ̀ anábì tó sọ àdíṣẹ́ kan pé mani amìlà amìlà ẹni bá ṣiṣẹ́ kan eh, tọ́jẹ́sẹ̀ ẹ̀sìn lẹ́sà àléyìí amòrùnà tí ò sí àṣẹ ànábì ń bẹ̀ ìpẹ́ ṣe báyìí fọwọ́rọ́ dùn ànábì lọ́lọ́run ò ní gbà o ìtì ìbá sọ fún yín wíkẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe ọlọ́run ò ní gbà o ọ̀rọ̀ ẹ̀sìn ànábì sọ ànábì sọ̀rọ̀ lé o ànábì ò pé ilé tí ìbá kọ́ tẹ́ bá kọ́ kódà ànábì ò pé irú bàtà tí wọ̀ tẹ́ wọ̀ kò sí kíni kódà ànábì ò sọ pé ẹ̀sìn lèmi gùn ẹ̀yẹ́ má gùn nǹkan míì tún rí ọ̀rọ̀ ayé ànábì ò dè ń bẹ̀ wọ́n ní mọ́ni àmìlà àmàlà torí iṣẹ́ ayé tàǹsí náà àmàlù lòun náà àbí ayé mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmọ̀rùnà ìtumẹ̀ ní pé ní bá ti ṣe ẹ̀sìn kan ẹ̀sìn lópè tí ó wá sí pé mi ànábì mo ní kẹ́ ṣe fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́wọ́n bá ti gbaṣẹ́ lọ́wọ́ yàn kí ni ó padà ṣẹlẹ̀ sí yàn dàn òfò irú òfò tó ṣẹlẹ̀ sí ẹlẹ́bọ ni ó ṣẹlẹ̀ sóhun náà lẹ́yìn náà iṣẹ́ tó ṣe yẹn sọ́lọ́wọ́n gbà ó àbí ó iṣẹ́ yẹn bàjẹ́ àwọn wá rí pé kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar gbogbo àdádálẹ̀ pátá anù ni anù sì ní ìmá mú ìyànjá sínú náà ni a wọn ni ẹ̀yàn ará lómi ẹ̀ní wọná o ẹ̀yàn ará òyẹ́ ìnà ẹ̀ní wọná wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri àwọn tó jẹ́ àwọn àfá ẹlẹ́bọ lásìkò wọn wọ́n nàró ipò Muhammad bin Abu Hab a ọfẹ́ túnjọ́ dé ìdánjẹ náà ni ìdánjẹ náà ni àwọn jálàbí ti wà dúpẹ́dúpẹ́ wípé ah, lóòtọ́ ànábì òṣè àmọ́ àwọn èèyàn pọ̀ ń bẹ àbí wò rí pé wọ́n kálukú ń ṣe èsì kọ́dà bá ànábì bá wálé ayé inú ànábì òtún dùn sí pé ah, ọ̀dàbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wàhálà sheikh ẹ̀yọ́ miami sheikh muhammad ibn abdul wahab an-najdi rahmatullah alayhi kọ́lọ̀ mọ́sàmẹ́ni kẹwọn ومن العلماء الذين نصر الله بهم لإعادة الناس إلى العقيدة الصافية النقية nínú àwọn tí ọlọ́wọ́ bá aláàlò fi ẹ̀sìn Islam tí ẹni kọ̀ọ̀kan wa tàbí rí súnnà wọ́n pọ̀ o àwọn àfáà yẹn pọ̀ o àmá nínú wọn òun ni Sheikh Muhammad ibn Abdul Wahhab nítorí pé ọlọ́wọ́ bá aláà ọ̀sánú wọn látara àgbọ́yé tí wọ́n rí nínú Qur'an àti àgbọ́yé ẹ̀sìn àti àgbọ́yé tí wọ́n rí nínú súnnà àwọn ọ̀tá tó wá dìde yìí gbogbo ìran aburú òun ni wọ́n ń ṣe ara rẹ̀ náà ni wọ́n lé wọn kúrò nílùú tawí wọ́n tún lọ sí lúmi wọ́n tún lé wọn kúrò ń bẹ̀ wọ́n tún lé wọn lọ lúmi torí gbogbo àwọn ìlú yìí mọ̀mọ̀lú a àbí ṣìríkìyà àti wọ̀lẹ̀bẹ̀dà ẹbọ lọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹbọ lọ̀pọ̀lọpọ̀ ń ṣe àwọn kan fẹ́rí balẹ̀ fóòsà tí wọ́n mọ̀ pé igi lélẹ̀ irin lélẹ̀ àwọn nǹkan àwọn àwọn wà dìde wọ́n ní àwọn ń lọ ìdí sàárè ìpèsè bí ẹni ọlọ́run ló wà nínú sàárè táwọn bá ń fọwọ́ ra sàárè rẹ̀ táwọn fi ń para kí ló burú mẹ́ ṣe bí nítorí kí àlùbáríkà bàbá yìí ó lè ṣe kí ni kó lè wọ́n ní bàbá ní ah, ẹ má ṣe bẹ́ẹ̀ alátàwàlà ọ̀zá òkúta lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà inú àwọn òòṣà tí wọ́n ń bọ ní maka wọ́n ń fọwọ́ ra wọ́n fọwọ́ pa wọ́n lọ bẹ̀ torí bùkátà wọn lè bà bíyá anábì sọ fún wa pé ọlọ́run sọ fóun pé kákú òní di látà àti ọ̀zá àti manat kí ni yàtọ̀ láàrin méjèèjì ẹ̀wọ̀n lélẹ́yìn òkúta eléyìí ṣéwù bàbá ní sáwọn méjèèjì sí òun ìṣẹ̀dá ọlọ́run

ọlọ́run dẹ̀ ni wá ilahukum ilahun wahid ọlọ́run lọ́kàn náà ni ọlọ́run àwọn eléyìí ẹ̀dá mi ni wọ́n bàbá wa ń fi òsátàná ń fi ń wé òsátẹ̀ní ẹ̀yọ́ màá yá àmì sọ́rọ̀ pínṣẹ́ lẹ́nà ìdílà bí wọ́n ẹ bá dé gbogbo sàárẹ́ àwọn àfá àgbàgbà ń sin ẹ bá àwọn èèyàn bẹ̀rẹ̀ pìtì mú kan bẹ̀rẹ̀ ń Sudan táwọn bá ní sọ̀rọ̀ wọ́n máa ṣe tàwáfù rẹ̀ bígbà tí wọ́n ṣe tàwáfù kàábà adékínlódé wọ́n ní ẹni ọlọ́run lọ́wọ́ ń bẹ̀ ṣe wá ní sọ̀rọ̀ sódọ̀ ẹni ọlọ́run lẹ́lọ ni àbẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ ìsìlámù o a fi wa fi wọ́n ní kílódé tí wọ́n fi ń pe ojú ọ̀nà táwọn alùsùn náà ń tọ̀ tí wọ́n fi ń pe ní aliwahabiya ẹ ma lérí social media ẹ ma gbọ́ lẹ́nu wọn àti lárúbáwá àtàwọn yorùbáwá àti dúdú àti funfun àti òyìnbó àwọn orientalist gbogbo wọn wá péjọ lé wa lérí òyìnbó àtàwọn lárúbáwá tí wọ́n lẹ́sìn tán jálù àtàwọn yorùbá àtàwúsá àti gbogbo lédèkéde tójú ọ̀nà wọn jọra wọn wọ́n wá péjọ lé alùsùnà lérí wọ́n wá sọ wá ní alìwàhábíyà àwọn ni wọ́n sọ wá bẹ̀ tẹ̀mfẹ́ra lè tẹ̀mfẹ́rì nas láti lè lé àwọn èèyàn kúò lára wa láti lè má jẹ́ káwọn èèyàn orí òdodo ẹ̀sìn àwọn ní kí ló dé tẹ̀ ń pè wá ní alìwàhábíyà wọ́n nítorí pé ẹ̀sìn tí Muhammad bùnà Abdul Wahab an-Najdi òun lè mú wá àwọn yorùkọ yẹn láti orúkọ bàbá Muhammad bun Abdul Wahhab lórúkọ wọn àbí wọ́n ní àwọn wá yorùkọ yẹn látara orúkọ àfáàyín àwọn ma wá pé gbogbo yín ní àwọn ọmọ pé gbogbo yín ní Wahhabiyun ojú ọ̀nà tẹ́ntọ̀ yẹn àwọn ọmọ pé ní al-Wahhabiyya ẹ̀yin náà wádà gẹ́gẹ́ bí al-Qadiriyya ẹ̀yin náà dà gẹ́gẹ́ bí ẹ̀yin náà dà gẹ́gẹ́ bí anaksabandiyya ẹ̀yin náà dà gẹ́gẹ́ bí aṣàdìlíyà ẹ̀yin náà dà gẹ́gẹ́ Ali alìkìlàṣíyà wọ́n wá dà wá mọ́ àwọn yàyàyà yẹn táwọn ò sì yàyàkúyà wọláhì ayàyàkúyà ọpẹ́ ni o àndúpẹ́ ni o kọlọmọjì ayàyàkúyà ẹ̀yọ́ màyá mi ó tí wọ́n pè wọ́n tún ń pè wá ní lájàmáà ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin bájọ kankan ṣe àfijọ́ yín ẹ̀ ṣèjọ́ àwọn ẹgbẹ́ ìsìláàmù kan wà ń bí wọ́n ní ọ̀darapọ̀ oníwòsè wọ́n ní wọ́n dẹ́gbẹ́ kan lẹ̀ wọ́n ní kó wọ́n wá gba fọ́ọ̀mù ọlọ́gbà ẹ̀dákun sáà tó máa gba fọ́ọ̀mù ìsìláàmù lẹ́yìn níbi ti fi wálẹ̀ nígbà wọ́n tún ń pè wá ní al-irhabiyun irhabiyun ni pé ẹ̀yin terrorist wọ́n ní ẹ̀yin ẹ̀yin lẹ ń pa gbogbo àwọn tí wọ́n ń kú láyé ara branches terrorist ni Boko Haram wọ́n ní Boko Haram ni ẹ̀yọ́ miami àwọn tó gbé Boko Haram dìde gbogbo náà ti mọ bí jẹ́ ti bẹ̀rẹ̀ a sì máa èrò wọn àwọn òyìnbó ni wọ́n ṣiṣẹ́ lérí ẹ̀ wípé àwọn tí ẹ bá sọ di boko haram nílùú mi ọkọ̀ mi ni wọ́n jẹ́ wọ́n jẹ́ boko haram wọ́n fún olókọ̀ tọ̀tọ̀ káàkiri ẹgbẹ́ oyé wọn wípé tíra tí wọ́n kà òun ni tíra Sheikh Muhammad Abdul Wahab láti lè bá a fi pa iná ẹ̀sìn tí Sheikh Muhammad Abdul Wahab gbé kalẹ̀ ẹlẹ́rí ìṣìkàwó kọ́mọ ní òun kátírà sẹ́kùn mọ́mọ́dà buhari òun kátírà sẹ́kùn mọ́tòmíyà wọ́n wá ní ṣìn bá ṣe boko haram ni kí ló dé tí ìṣìkàwó ń kátírà yín nígbà ọ̀ kátírà tán ló di boko haram mo ní ìṣìkàwó ní òun kakura ó sì lóun ka àdísà níbuwa muhammad sallallahu alaihi wasallam ṣe ní tí kùránì ni ọmọ ṣe ní ṣekí ni ní ṣe yẹ sọ́wọ́ ẹ̀kí gbogbo àwọn mùsùlùmí kádìdí ní pé kùránì kẹ gbogbo ẹ̀ pátápátá àgbékalẹ̀ ni láti fi dayérú torí pé alùsùnà wal jama'a àìṣe ọ̀tá oníbídíà nìkan ọ̀tá àwọn ẹlẹ́bọ ni wá àwọn ẹlẹ́bọ náà wọ́n wá wá ká torí àjẹbọ ó ṣe kí ni àjẹbọ ó gbérí má àwọn alùbídíà wọ́n wá torí bídíà wọn gbogbo àwọn àdádálẹ̀ wọn ti ń túká kẹwàá sàwọn méjèèjì nìkan àwọn òyìnbó gan tó jẹ́ orientalist tó jẹ́ ọ̀tá islam wọ́n wá wá káàkiri lẹ́yìn sí gbọ́dọ̀ wà talat lẹ́ni tí ọmọ kà lẹ́ni tí ọmọ wò lẹ́ni tí ọmọ gbọ́ kó sì wà talat pẹ̀lú ibi tí ọmọ rìn sí torí pé adínul haq ẹ̀sìn òdodo tó ṣẹ́kù lérí ilẹ̀ ayé òun náà ni ẹ̀sìn tí àwọn ahlùsùn wal jama'a tí wọ́n ń ṣe tó láwọn òní ṣe kankan àfikán rí nínú alkùránà àti kíni àti sunna méjèèjì ní aládàbí tó fi kalẹ̀ fún wa anábì ní ìlọ ni ó lan tadillu ba'di ma intamasaktum bihima ẹ ní sọnù àṣetáni ó sọ àwọn yẹn nù abẹ́yìn ò ní sọnù tẹ bá ti dìkan méjèèjì tí mo filẹ̀ alukur'an àti sunna ní tó jẹ́ akatẹ́lá sẹ́kẹ̀ muhammad abu wahab tó sì jẹ́ àwọn àtẹ̀lé tí wọ́n ń sọ ni pé àáyà ni wọ́n mú wa tẹ́ bá ti ní ẹsẹ̀ kan báyìí ẹ má sẹ̀ kan báyìí wọ́n mú àyà wa ẹsẹ̀ kan báyìí wọ́n mú àdísì wa ẹ má sẹ̀ kan báyìí wọ́n mú àdísì wa àwa padà sínú tẹ́lá quran a padà sínú àdísì àríkpé tí wọ́n ń sọ ọwọ́ à ń bẹ̀ lóòótọ́ bó sì jẹ́ pé àti ń ka náà ti pẹ́ bá gbọ́ yìí nígbàtà wọn sì tìjáníyà síbí tàbá ti níṣòro a ní ya ṣeéhù ibrahimu mumiduna mursiduna lillah ṣeéhù ibrahimu na wá lọ́wọ́ sànú wa wọ́n ibrahim ọmọ kaula ọmọ senegal ọmọ afirka bàbá ní wala tad'u ma'a Allahi ahada ìtọ́wọ̀n náà Al-Qur'ani ní pé ẹ má pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ìwòlọ́kọ̀ọ́dẹ́ ti méjèèjì wọ́n wá ní ah, ah, ah, àfáàyàn Muhammad Abu Wahabi ọ̀tá àwọn wòlíì ni ó ọ̀tá àwọn tání wòlíì olóníkẹ́ má bá wọn wòlíì ṣe rárá oníkọ́lá oníkò sí wòlíì wọ́n kàn kún lọ́dà wọn ò ní sọ pé ń sọ fún wa yí pé ó ní ká má pé wòlíì ẹni nígbò wòlíì tí ń gbàjẹ́ tí ń pe Jésù ọmọ ìyá kan náà ni wọ́n ọmọ náà ni wọ́n ẹbọ ni nígbà tá àdábì lọ tán ní gbogbo yẹn ṣẹlẹ̀ o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bàbá náà kọ́ lọ́mọ́sàbá ní sàlékún rahma rẹ̀ fún wa ahalul awa wàdọ̀láàlì minal khusumi yutlikuna alwahabiyata ala da'wati sheikh nisbatan ila ismi walidihi abdul wahhab wọ́n nígbà wọ́n fẹ́ sọ ókọ alùsùnà ní wàhábíyà gan wọ́n tún wá correct muhammad lórúkọ àfáǹjẹ́ abdul wahhab torí pé lẹ́yìn bá ti fẹ́ saburú kò ní farabalẹ̀ aburú tó fẹ́ ṣe ẹni ọmọ ṣe kí ni òun ní ọmọ abẹ́lọ́kàn rẹ̀ yọmọ wá ṣiṣẹ́ ẹwà àwọn tí wọ́n ń dẹ̀sẹ̀ rú tán da súnà rú wọ́n farabalẹ̀ ara wọn lè balẹ̀ torí pé sùn ní tiwọn wọn ni lọ́gàwíyá orúkọ yẹn gan correct torí pé àfáà tá à ń tẹ̀lé tí mo wá tẹ̀lé tọ́lọ́hún Muhammadu ní orúkọ rẹ̀ Muhammadu yàlọ́ ẹ̀kẹ́ pé wa ẹ lọ lè bá bàbá rẹ̀ tó ti kú tipẹ́tipẹ́ Abdul Wahab àti bàbá àtọmọ kọlọmọsà bá ní kí àwọn méjèèjì kọlọmọsà jáwa náà fi ọmọ dáadáa sílé ayé lọ àwọn ọmọ akọlọmọdé wọn yapa súnà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní wọ́n ní yìí wọ́n ní à bó ṣe wà yẹn òun ni mazhabu khamis ní tanfiri nas láti lé àwọn èèyàn kúrò lójú ọ̀nà súnà wọ́n ní gbogbo àwọn súnà yẹn nínú àwọn afáà tí wọ́n tẹ̀lé jùlọ òní sheikh muhammad bin abdul wahab sẹ́rí ojú ọ̀nà wàhábíyà yẹn òun ni erigun ẹlẹ́ẹ̀kẹfà nínú islam ẹ̀dàkùnsá ní erigun ẹlẹ́ẹ̀kẹfà àní erigun mélòó lání jama márùn péré náà ni nítorí káwọn èèyàn lè bá máa rò pé ọ̀tọ̀ ní tá rọ̀ká ìsúdáwọ̀ ti sheikh al-islahiyya dáwà sheikh muhammad bin abdul wahab torí pé tó jí kágbé tọ́fíkì wá ní pé nígbàtí à ń kéwé lókè lọ gbogbo àwọn ọmọ mùsùlùmí tààjọ pàdé lékéw ìtọ́wọ́ láti sudan ìtọ́wọ́ láti senegal ìtọ́wọ́ láti benin benin republic ìtọ́wọ́ láti nigeria ìtọ́wọ́ láti afghanistan pakistan tajirimakistan àwọn tàǹtàn yẹn pọ̀ gan <laughs> wọ́n kàn máa yọ ní abidjan àtọ́wọ́ láti cote d'ivoire gbogbo àwọn tó wá láti Russia àwọn tó láti America àwọn tó láti láti eh, London gbogbo àgbáńlá ayé òun náà níjọba alimamulaka ni wọ́n ń fún àwọn èèyàn ní scholarship wípé ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀sìn ti dàrú lọ́dọ̀ yìí ọ̀tọ̀ ní dáà nábì ní ká máa ṣe ọ̀tọ̀ ní tọ́pọ̀lọpọ̀ yìí ṣe kí ni tẹ́ ń ṣe ẹ wa ẹ wa fàwọn ọmọ ránṣẹ́ tàbá wa pàdé tàbá ń discuss tá ń sọ̀rọ̀ ilé ọmọ wa sọ pé ní Pakistan wàhábíyà ni wọ́n ń pa wọn ọmọ Tógò ní àlọ́dọ̀ yìí wàhábíyà wọ́n pa wádà lọ́dọ̀ wa ọmọ Nàìjíríà sọ pé àà wàhábíyà ni wọ́n ń pè wá ọmọ Amẹ́ríkà wọn ni à wàhábíyà wàhábíyà àwọn ọmọ ti ń jẹ́ Islam gbàtà débìlà tó rí pé àṣẹ wàhábíyà yẹn gangan ní Islam àwọn òyìnbó ẹlẹ́mí ọ̀dọ́rí kò lè yóò sì máa sunkún nínú class nígbà mi wọ́n lè fi ọ̀fẹ́ kí múyàn ni ẹkún ní kálukú ń sun pé hé ṣé ìsìláàmù tí hé à ń sìn yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ìyá wa ti fẹ́ bá dọ̀dọ̀ ọlọ́run ìsìláàmù mẹ́bọmógún ìsìláàmù ká máa sin tí ànábì ò filẹ̀ fún wa àbí ìbá ti kú lẹ́yìn ànábì kò lè bá ànábì wọlé ọlá wọ́n sì máa kọrin gbogbo ọlá bá Muhammad wọlé ọlá àwọn bá Muhammad wọlé ọlá ìsìn lùlù mọ́sálásí ìlú bàndírì ṣẹ́rí pé ọ yàtọ̀ síra wọn àwọn anídàkùn mọ́sá ìsọ́bí bàndírì wà nínú al-Qur'an ó ní kò sí mbẹ̀ nínú àdíyèsí ní òsí táwọn gbé kalẹ̀ ó ní sí wà wọn ọlọ́run níjáwọ̀ ọba wọn ṣe yóò àtàwọn ọmọ wa làwọn àfáàfin pe dáwà sheikh ni pé àdáwọ́tú alẹ́ṣùláhìyà dáwà tí ọlọ́run fi ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ lúlágbáyé kọ̀ wá bẹ́ẹ̀ ṣe wàhálà ń bẹ́ tí ń sàlàyé rẹ̀ sí àwọn yẹn wá ń bẹ ń bàdàn rẹpẹtẹ àwọn yẹn ń bẹ ń lọrin rẹpẹtẹ àwọn yẹn ń bẹ kaduna ẹ eh, maiduguri àwọn yẹn ń bẹ lábíjà àwọn yẹn ń bẹ ní gígódì fọmẹ àwọn yẹn ń bẹ ní benin àwọn yẹn ń bẹ káàkiri àgbáńlá ayé tọ́jú pé bí n ṣe ń sọ làwọn náà sọ àtẹ̀mí àtàwọn ọlọ́mọdé àṣìṣọ́. kẹ́nìkan wọ́n máa wá parọ́ fáwà ń bí ipé ẹ má bá wọn ṣe wàbíyá o ẹ má bá wọn tẹ̀lé ojú ọ̀nà wàbíyá o àfá àwọn yẹn apààyàn ni o mo ní sósojú ẹ ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn Islam ó ní wọ́n pààyàn mọ́ká mo ní wọ́n pààyàn ní mọ́dákẹ́kẹ́ àtifẹ̀ ká máa pààyàn ọ̀dá ẹni bá pààyàn wọ̀ náà àfáwà òsìkọ́ sínú tó làkan pé ẹ̀yin tẹ́fẹ́ ma tẹ̀lé súnà ẹ máa pààyàn o àbẹ́gbọ́ pé mọ́ pààyàn rí ọlọ́run sì ní jẹ́ ń pààyàn ìwọ náà ní pààyàn ẹ̀yìn kí ló wá dé tẹ́gbẹ́ alápààyàn nítorí káwọn ilé bá ṣe kí ni kí wọ́n lè bá sá fún wa ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa àwọn táìsìn wọ́n ní ewúrẹ́ ọ̀tá ẹni kò lè bí gbàgidi gbàgidi ewúrẹ́ ọ̀tá ẹni kò lè bí gbàgidi gbàgidi kò sí bí ewúrẹ́ ọ̀bọ̀sọ òkó tó oyé ẹ̀hẹ̀ kí ni ọ̀tá ọmọ wí wọ́n ni ọkàn bí ewúrẹ́ náà yán wọ́n kan báyìí wọ́n dàbí ekòló nítorí ìlara tí ń ṣe kí ni tí ń ṣe àìmọye wọ́n ti sọ fáwọn wípé ẹ̀yìn lọ lè kọ́ ẹ̀kọ́ wàbíyà bẹ́ẹ̀ bá dé èyí tàà ń ṣe ilẹ̀ padà wá ṣe èmi ọmọ tẹlomi àmọ́ wọ́n lérí fèmí nígbà mọ́ tó dé àwọn kan ní àfá àfún lọ́dún kan lẹ́yìn ọdún kan ẹ máa ṣe kan míì wà bí àwọn òwọ́kì ń bí a máa jó nǹkan ká máa lo nǹkan ká máa lọ nǹkan nílà máa wá lọ <laughs> lẹ́yìn ọdún kan tó pàdé lónìí ìṣà àgbòròyìn àfún lọ́dún mẹ́ta igbó ọdún kẹta tún pé àtúnpàdé àtúnpàdé ó ní salamu alaikum èmi náà ní wà alaikum salam <laughs> nítorí pé yìí tá ń ṣe kọ̀fẹ́kọ́ bá ń dáwọn ń ṣe jẹ́ kí wá sáwà nìkan lẹ́gbẹ́ súnà lọ́wọ́ òyìnbó ará amẹ́ríkà ti ń ṣe súnà ará london ti ń ṣe súnà ọmọ paris ti ń ṣe súnà ọmọ japan ti ń ṣe súnà ọmọ australia ti ń ṣe súnà gbogbo àgbáńlá ayé àwọn òyìnbó ti pọ̀ nínú súnà kọ́dà gbogbo àwọn Yorùbá tí wọ́n ń travel Amẹ́ríkà London sí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ti ń dọ̀hún báyìí súnà ni wọ́n ń ṣe ẹ̀yẹ́ jòkó síbẹ̀ ọjọ́ lọ ni ẹ́ ṣáìnà rí pé nǹkan ti ń túká díẹ̀ díẹ̀ tọ́jú tó lọ àmọ́ àdúrà táwọ̀ ṣe fún yín ni pé ọba tó fà wá mọ̀nà kọ́mọ̀ jáwà náà sì nàmá lẹ́yìn náà kọ́lọ̀ wá bá fẹ̀yìn náà mọ̀nà kí gbogbo akọ́lọ̀ jẹ́ alẹ́ wàlìjá náà ọlọ́run wọ́n ní rọ̀ká ìsùdá àwọn ti ṣe àwọn nǹkan tí ṣe kò mójútó tí ó ta gbogbo àwọn àfá àgbàlá ayé tó ta wọ́n lára ó ta wọ́n lára o kò sí mòlúdì tí wọ́n lọ tó wọ́n ní sẹ́pẹ̀lẹ́ sẹ́kọ̀ muhammadu bin abdul wahab pé káì ó ní ká mọ́ sí mòlúdì ma àwọn èèyàn sì gbọ́ àwọn àtúnṣe àárérò ah! wọ́n náà tó ní ká mọ́ sí gbẹ́rẹ́ mọ́ ara wọn yẹn mọ́ ó ní ká mọ́ jẹ́ àṣẹjẹ́ mọ́ ara wọn yẹn mọ́ wọ́n mọ̀ wá sẹ́pẹ̀lẹ́ sẹ́kọ̀ muhammadu bin abdul wahab ẹ̀yọ́ màyá mi kẹwàá sí nàìjíríà nìkan ni wọ́n ti ń sẹ́pẹ̀lẹ́ sẹ́kọ̀ gbogbo ìpè tí wọ́n ń ṣe yẹn kò débi kankan wọn eré wọn náà ní padà sí o àwọn tó ṣépè lé Sheikh Muhammad Abdul Wahab láìpẹ́ yìí ìpè yẹn padà ti ń jà wọn lọ́wọ́lọ́wọ́ báyìí man aada li waliya faqad aazatuhu bil harb ọlọ́ni gbogbo ẹni tó bá takò wòlíì mi tí ń bá wòlíì mi sọ̀tá tí ń bú tí ń ṣépè lé tí ń bá ló kọjẹ́ ànábì Ọlọ́run sọ fóun nínú mo ti palẹ̀ mọ́ ogun nígbà jagun nígbà tó gun náà dé gbogbo ayé náà lọ́mọ pé ogun ti ṣe kíní ogun ti dé èyí tó kù ní táwùbà bẹ́ẹ̀ bá ti kú tí ó sì rí màláíkà kú bẹ́ẹ̀ bá lóhun ṣe má ọlọ́mọ tó bá o àwọn àbíyà àwọn aláṣọ wọn bẹ́ẹ̀ o wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ o àwọn alákùn lọ́dà tí ó o ẹni rẹ ni wọ́n o ojú ọ̀nà dáadáa ni wọ́n wá o èmi náà máa ṣe ẹ̀yin náà máa ṣe wàláhì ọlọ́run ó túlẹ̀ nínú àánú ọlọ́run bí ní láì ta'ala lẹ́yìn ọlọ́run wá fọ́nà máa yọ́ wá dáhùn ju bí sí dáhùn tẹ́lẹ̀ lọ àtà ibò mìíràn zambi kamala zambala gbogbo fáìlẹ̀ pátápátá tó ti sọ̀sọ́kúsọ síbẹ̀ kò wá ní sí kankan bẹ̀ máa lẹ́yìn sẹ́rí àmá bó láti túbá ẹni tí ń sọ̀rọ̀ ní àwọn ọ̀daràn ni wọ́n hòyí àwọn ọ̀daràn tí wọ́n mọ̀ pé báwọn bá balẹ̀ bá bó bá bá jẹ́ tán àwọn ma sá lólé táwọn ọlọ́run kò síbi tádùá ò lè dé kò síbi tádùá ò lè ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ̀ mọ́sàbà tàmálẹ̀ sọ́kàn wọn kọ́lọ̀ bá aláàkọ́bà fún wọn mọ́nà kọ́sà lókùn mọ́nà títí wa náà wọ́n ní bàbá kan wà ní Asia country ni inú àwọn Asia country lọ́wà bàbá yẹn wọ́n ní tọ́ba ti kírun jímọ̀tàn lólè yẹn ara jàmáà yẹn mẹ́yìn lọ afẹ́ Muhammadu bin ọ̀n sheikh india ni jazakumullah khair nígbà kí tàràwì tán a ní ẹ̀dú ẹ̀mí lọ afẹ́ṣẹ́ pẹ̀lú afák wọ́n láàfá yìí ní kò sàtàlátù bí ká máa sàtàlátù fà nábì oníòsì ìdí bàbá ti sọ ni pé sọ̀láàtì ibrahimi àtàwọn àsàlátù máa fún ràtà nábì fílẹ̀ fún wa ní ká máa ṣe ẹ má jẹ́ àṣẹ sàlátù fàátì àtàwọn àsàlátù tí àwọn séwù kan ṣe kí ni tí wọ́n gbé kalẹ̀ séwù gbé kalẹ̀ ànábì gbé kalẹ̀ ìwé ni wọ́n fẹ́ tẹ̀lé séwù ni wọ́n ránṣẹ́ ọ bàbá yẹ ìgbà wọn ta lókìtì fún bàbá bàbá ní wọ́n ló ní kò sẹ́sà látù nínú àwọn ọmọ àbúlà bí ìnájẹ wọ́n ló ní kò sí kàráàmà wòlíì tún sì mẹ́nà àlùkọ́rá ní pé kàráàmà wà ẹṣẹ́pẹ̀lẹ̀ ẹṣẹ́pẹ̀lẹ̀ kọ́lọ̀mbà lánàá rẹ̀ wọ́n ní ní tó máa tó lọ bí ìjọ wọ́n sì ìjọ tán báyìí ẹmẹ́rin lọ afẹ́sẹ́pẹ̀lẹ̀ àfààyàn bóun sì wá ń sin gbogbo ọjọ́ ayé nìyẹn India lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tóun lọ lè kẹ́kọ̀ọ́ bàbá ọmọ pé ó ti jáde ó ti lọ lè kẹ́kọ̀ọ́ ní Maka àbí Madina ó wá kó àwọn tíra Sheikh Muhammad Abu Wahab bíi mẹ́ta mẹ́rin ó kò dání ó wá ya èpo ẹ̀yìn rẹ̀ sọ́gbẹ́ta bá ti ya kọ́fà rẹ̀ à ní mẹ́ni tí ó ṣe ó wá gbé fún bàbá bàbá kà bàbá kà wọ́n sẹ́ bàbá sàbísì títẹ́ra yìí kìtàbù tawhid ọba ká gbà bàbá ká tán bàbá ní ha afá ìwá ìmúlò tí nítorá yìí ó ní ẹnìkan ló fi tàwọn náà lọ́rẹ̀ ah afá lánì bí i ṣe ń ka ìrú ọlọ́run sí ń bá bí i ṣe ń ka ìwò tó jókòkùn nínú ẹ̀sìn ìsìn kílẹ̀ àsì mi ah ọlọ́run sábà sànú afá náà arákùnrin yẹn wò pé ẹ̀ tí ìdákàmà ó tún na tẹ́lá mi sí tọ́jú àtúnṣe alákọ̀ọ́kọ́ ọ fa èpo ẹ̀yìn rẹ̀ ya lótúnká lótúnká ó níbo ló ti máa ń rí tíra àwọn àfa ńláńlá jẹ̀ǹjẹ̀ǹjẹ̀ báyìí ọ̀rọ̀ òsìn tó dàrú gbogbo àwọn tí wọ́n ní ọ̀dá wọn ó sì máa yàwọ́ máa dìísì wá ìmí ò tó ṣe máa àhàn àbáyà bá kí láti àdìsì kílẹ̀ orí bólókó àfáyìn ní òun tó mú kàwá sí ó tó fún ní kàwá tó kà ibi tí àfáyìn ti wá já sínú agbami tawhid agbami la ilaha illallah afata wí tí ọmọ tíra wa ọwá di lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tíra mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá kó dání èyí tí wọ́n fa èpo ẹ̀yìn rẹ̀ ya bó ṣe násí bàbá bàbá ní mọ̀mọ́lábù wà tọ́rù àwúzùbìlà kí ni àwọn lọ́bẹ̀ẹ́ èyí tó ń fún mi tẹ́lẹ̀ rẹ̀ kọ́ ọmọ fún mi ọlọ́run ní jẹ́bi ọkà tíra àwọn ọ̀dára yìí èyí tó ní ká má ṣe sàlátù ó ní ká má ṣe àfáàyàn wa ní ẹ̀sì alákọ̀ọ́kọ́ tíra àkọ́kọ́ ẹgbẹ́ jáde ẹwò síra wọn ẹlẹ́ẹ̀kejì ẹwò síra wọn ẹlẹ́ẹ̀kẹta ẹwò síra muhammadu rawabi najidi ni àbí muhammadu rawabi míì ó ní ti najidi náà ni najidi ọ̀tọ̀ ní táwọn gbọ́n parẹ́ ọ̀tọ̀ ní táwọn yẹn sọ ẹwà àwọn afá súnà lẹ Yorùbá bí wọ́n ṣe ń sàǹfàní fáwọn èèyàn táwọn yẹn yí padà ní dojoojúmọ́ tí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ kan fi bídí alẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nínú àwọn tíra tí àlèmákà ọyìn tíra Sheikh Muhammad bin Abdul Wahab jẹ́ kan bẹ́ẹ̀ láti sọ fáwọn èèyàn pé ẹ má ka tíra ọ̀tá bàbá hmm, kò sí ń tọ́ta ẹni ó ṣe kí ni tọ́ máa sọ ń pa ẹni ní dáadáa tíra bàbá gangan ní ẹsẹ̀ kí ni òun náà ní ẹ̀ka èèyàn ni wá gẹ́rù màásùn tẹ́bá rí kó ṣe mistake kò ní báyìí lógìgì torí kí ẹsà náà bí ọ̀nà mistake yẹn ní tẹ̀lé àmẹ́yìn ò tí rí mistake náà ẹ̀ ń lọ́rọ̀ lọ́rùn ni ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ọ̀tọ̀ ni tẹ́ǹsí kí ni tẹ́ǹtú sí bàbá ní àwọn mọ̀násì kékeré kan wọ́n ń bẹ láàrin àwọn sàhábà bẹ́ẹ̀ bá ṣe kọ́ síbẹ̀ ni o abúlábùnú bá yù mẹ́mí àbí òsínmẹ̀ mọ̀náfìkì ni àtàwọn míì náà wọ́n bẹ láàrin àwọn sábà bí òsínmẹ̀ nígbà wọn gbé ọ̀rọ̀ yẹn fáyé wọ́n ní bàbá sọ pé àwọn sọ̀hábà kan bẹ tọ́jẹ́ pé mọ̀náfìkì ni wọn ẹ̀dá sí wọn sí láàrin wọn àmọ́ wọn èsì sàábà náà mọ̀náfìkì èsì sàábà ẹni tó sì kú lérí ẹ̀sìn Islam náà pè ní sahabi Sahara bàbá ní bẹ nú àwọn tí wọ́n bẹ láàrin àwọn sahaba tí wọ́n ń kírun tí wọ́n sì nírun tí wọ́n ń gbààwẹ̀ tí wọ́n sì láwẹ̀ ń bẹ láàrin àwọn sahaba ọ̀rọ̀ yẹn sẹ́mọ̀ pé ó ń bùkátà àlàyé wọ́n sì dárúkọ àwọn tá a wí pé bí irú àwọn mọ̀náfìkì táwọn náà ń bá wọn gbààwẹ̀ ẹ̀yin wá gé ọ̀rọ̀ ẹwà ní bàbá ní àwọn mọ̀náfíkí ń bẹ láàrin àwọn sàábí ànàbì àti ewúrẹ́ ọ̀ta ẹni oye kò lè bí gbàgìdìgbàgìdì ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí bàbá fi kàn wọ́n léwo káàkiri gbogbo ayé ni ò torí tíra yẹn rìn kìtàbù tàwhídì wọ́n tún ṣe náà wọ́n tún ṣe náà wọ́n tún ṣe náà àwọn àfáà wá ṣe sẹ́rù rẹ̀ rẹpẹtẹ tọ́pọ̀ rẹpẹtẹ láwọn àfáà tó wọ́n tún ṣàlàyé tí bàbá wí tí bàbá wí ní ohun tó kó lè bà tó yé wa dáadáa ara ẹ̀ lélẹ́yìn tí mo mú lọ́wọ́ yìí kìtàbù tawhid àfáà kan ní kà àfi kó sórí rẹ̀ àfáà kan ní kó àwọn ọmọ rẹ̀ àfi kan dolórí rẹ̀ àfáà kan ní fi wọn ṣe fáwọn jàmá rẹ̀ àbáwọn ọmọ ìyá rẹ̀ àfi gbogbo wọn kí wọ́n ṣẹ̀sìn bọ́lọ̀ ń ní ìsìlámíyá láwàhábíyà wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn islam ní ṣékin sàlàyé o kò kí ń ṣe ẹ̀sìn tí wọ́n mú wá fúnra wọn o wọ́n náà wà orí ọwà lẹ́rí net islamiyya láwàhábíyà gbogbo ọ̀rọ̀ tí mi ò tún lè sọ ọba ń bẹ̀ wọ́n tí ọwọ́ ń pè wàbíyà wàbíyà lọ́lẹ̀ yẹra tẹ́lá kìtàbù ni wọ́n ṣàforíjì fún ọ ní tí wọ́n wọ́n pè ànábì ní sáhìrì wọ́n ní ológun lànábì wa Muhammad àbí ẹ̀hẹ̀ wọ́n pè ànábì ní majinúnù wọ́n ní wèrè ní ẹ̀dẹ́kùn yẹn bá pè yẹn wèrè ìdánsọ ní pé lísìn sí ọkọ̀ mọ́tí ń ṣe kí ni ọmọdé ń sọ wọ́n má sọ ibùkún bí majinúnù ọlọ́wọ́n bá ní ànábì ṣe wèrè àwọn wèrè ẹnìkan náà lábẹ́ ń bí ó àbáàtọ̀ ní kọ̀gbádùn ọgbà o ní tí ń sọ yẹn àwọn sí kòrá àwọn sí kí ní àwọn bá ń bẹ̀ àwọn sáàdìsì àwọn bá ń bẹ̀ ọlọ́run níjá sọ tọ́lọ́run sọ́tà fa ọ̀kan ní sí ibẹ̀ ilẹ̀ wà ń lọ ẹ̀wọ̀n lọ lè gbé sí mẹ́ ẹ̀ lọ lè kéwú mẹ́ ẹ̀ pé àfáà yẹn ó ti ka òdí tíra níjọ́ mọ́ wá pàdé rẹ̀ lóde kan òun náà wá agbéwà sí ládùúgbò rẹ̀ òun náà wá jókòólẹ̀ wọ́n sá fún ní invitation wá mo wá sàlàyé gbogbo ìtànsọ̀ yìí nípa ọ̀rọ̀ la ilaha illallah mo ni àbí ojú tíra òun náà wà ń bẹ̀ mo ní ṣe òdi tíra lèyí tí ń ka ni mo ti tọ̀ gbogbo àwọn tó ń rò pé à ń ka òdi tíra ojú ni ìlànà ká ọlọ́run gbogbo àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wa kọlọmọ́sà sí wọ́n láàfà súnnà àwọn tàà wí iná kọlọmọ́sà bá sàlékún mọ̀nà wọn a máa rí lérí net alwahabiya alwahabiya terrorist group àwọn ìbò ní wọ́n sọ bẹ́ẹ̀ tó ní wọ́n rí pé islam gidi lọ́wọ́ àwọn alùsùnà lọ́wà wọ́n wá sọ wá lórúkọ yẹn káwọn ilẹ̀ bá salafi àwọn náà ti di wọ́n ti di salafiya ó ah, <laughs> kọ́ mi ìpẹ́ mm, mm, wọ́n dá ń pè ní sáláfí wàhábí náà ní o ẹmọ́jọ́ tó dárú o wọ́n sà léwa ká àwọn ìbò léwa dúdú léwa súfí léwa ṣíà léwa àwọn ṣíà àwọn ṣe kọtíra rẹpẹtẹ nípa àlìwàhábíyà àwọn irọ́ irọ́ irọ́ wọ́n ní àwọn àfá ìtawí àwọn ni wọ́n sọ ilé ànábì di títì ibi wọ́n kórìíra ànábì rẹ̀ ẹwà dé mọ́kà yẹn bèrè ilé ànábì títì ti jẹ́ wọ́n ni kí lọ́wọ́ fẹ́ fi ilé ànábì ṣe sílẹ̀ ànábì ni wọ́n ní kọ́ wá wọ mọ́kà àbí wọ́n ní kọ́ wá tàwa fún ẹbọ náà lọ́fẹ́ sí mbẹ́ o bí sí ń bèèrè ilé ànábì yóò lè jòkó yọmọ buyẹ̀ pé bẹ̀jẹ̀ àbí kọ́ ọ̀rọ̀ sínú kí àti omi kọ́mọ yọ ọmọ ìtọ́fẹ́ máa ṣe mbẹ̀ náà nìyẹn igi kan bẹ igi ṣájà tó tó wà igi yẹn abẹ́rẹ́ anábì ti ṣe bẹ́ẹ̀ àfáwọn sàhábà nígbà ni wọ́n gbọ́ pé wọ́n nápa Uthman bá anábì ṣe bẹ́ẹ̀ àfọ́n igi yẹn ọ̀padà wá ṣẹ́kù lẹ́yìn ìgbà tí anábì lọ tán bàtà wọ́n dàsìkò Umar Umar wá ní òun rí àwọn èèyàn tí wọ́n máa lọ lè jòkó ń ṣídi igi yẹn tí wọ́n lè ṣàdùà àwọn mí fọwọ́ igi yẹn Umar wá pàṣẹ pé kí wọ́n lọ lè gé igi yẹn dànù wọ́n ní torí kíni kọ́mọ́ bá sọ wọ́n di ẹlẹ́bọ̀ torí pé aláàlọ́ kọ́ fọkàn sọ́dọ̀ rẹ̀ kì í ṣe gi ala ala ya fọkàn kan rẹ̀ kìí ka rin dáwà sàlàfíà nìyẹn dáwà ya nìyẹn aláàlọ́ yẹ kọ́ fọkàn sọ́dọ̀ rẹ̀ mi aláàlọ́ yẹ kọ́ ọmọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ gbogbo ń dáwí ọ̀padà kú aláwò gbogbo ń dáwí jọ dáwà ni jọ dáwà eh, ni lọba gbogbo ṣe adẹ́dà ọba adẹ́dà gan ara rẹ̀ náà ló débi pé tí sẹ́wọ̀n bá dìde eré àga kan ẹ jòkó síbẹ̀ tẹ́ bá ti jòkó síbẹ̀ àlùbáríkà sí ọ̀ràn yín àlùbáríkà sí eré àga sẹ́wọ̀n lọ́wọ́ wa níbo àlùbáríkà wa jẹ̀mọ́ ọwà lọ́dọ̀ ọlọ́ ni máa fẹ́ni tọ́ba wò táàfà àwọn tọ́ba ti àwọn míì kú tẹ̀sùbá àfà àwọn sínú omi tí wọ́n mú gbogbo ń ta fẹ́ káńsù nìyẹn tí wọ́n ní àwọn wàhábíyàdé wọ́n ní kò sáwọn wòlíì àní ẹ má mú omi tẹ̀sùbá àfà máa ọlọ́mọsẹ̀ ṣàánú wa dáwọ́tún náàsì ilẹ̀ tawhid wọ́n ní àkọ́kọ́ tí bàbá fi kàn wọ́n léwo gbogbo àwọn àfá alágbàlá ayé tí wọ́n jẹ́ oníṣòfì ṣíà oúnjẹ alábí ológun yìí tán fi dán tí wọ́n fi ń rówó lára àwọn èèyàn kìí ṣe nàìjíríà nìkan o kìí ṣe ilẹ̀ yorùbá nìkan o gbogbo àgbàlá ayé ni wọ́n wà tíra bàbá ló lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ wọn wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà

nígbàtẹ́ ń wá ìgbàlà wá sọ́dọ̀ èmi ọlọ́run bàbá ní àyà yíwà ní sọ́rọ́tù al-Anfal àyà ẹlẹ́kẹsàn ẹ̀yìn tẹ̀wá ń ké gbàmí gbàmí lọ́sọ́dọ̀ àwọn sẹ́wù tán bẹnu sàárè àbẹ́ wọn alẹ́ náà ibi wàhálà ti dé nìyẹn ẹ̀dá kan ọ̀rọ̀ tí bàbá sọ yìí sóhun la wahabiyyah anábìnrin mamata ọwọ́ yẹ́dọ̀ òun lè láyé ní ó wá kú lẹ́ni tí ma ń képe ẹnìkan àjẹni oṣó ni ṣéwù ni àlìjànú ni ó anábì ní dákàlà náàrọ̀ yóò jóná lọ al-Bukhari ẹlẹ́ẹ̀kejì al-uqufu ala al-ashjari ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa lọ dí igi wọn a sì máa lo igi fún ìbí àbùkátà igi àjóbalẹ̀ igi àwọn mẹ́sẹ̀mẹ́sẹ̀ igi igi ẹmi igi ọ̀sẹ̀ àwọn igi ìrókò àwọn èèyàn gbà pé àwọn igi yẹn wọ́n lè bí àbùkátà torí ẹ̀ ni wọ́n ṣe ń lọ díẹ̀ torí ẹ̀ ni wọ́n ṣe ń lọ lè já nígbó torí ẹ̀ ni wọ́n ṣe ń lọ torí ẹ̀ ni wọ́n ṣe ń lò torí ẹ̀ ni wọ́n ṣe gbára lé e. bàbá wa ní ah, àwọn tí wọ́n sigi lásìkò ànábì náà àwọn náà pọ̀ rẹpẹtẹ kèfèrè lè pé àwọn tí wọ́n fẹ̀mí kọ́sígì ẹ̀yin náà ẹ má lọ ẹbáṣẹ̀ fẹ́ lọ egbò àti ewé kọ́mọjú oògùn òwòsàn kọ́mọjú oògùn owó àti oògùn sọ àti oògùn àgbéga ẹ kúrò níbi igi igi kan wà ní Hijaz wọ́n pè ní fahal lẹ́yìn gbàtà náà mi lọ́tọ́ táwọn sábà lọ́tọ́ àwọn mùsùlùmí wọ́n sì pín sí di igi náà wọ́n ni ya fahal al-fuhul a pè wọ igi fahal tó jẹ́ ọ̀gá fáwọn fuhulu tó kù òrùsùkùnà àlùwálàdà kọ́bùlà làwìn mọ́sà ìfún wa ní ọmọ kó tó dọdún tí ń bọ̀ bàbá ní kígi òfin lọ́mọ ah! ẹ̀ẹ̀ka yahabu liman yasha'u inata ọlọ́run lèmi ni máa mú ẹni tó bá wù mí lóbìnrin wọ yahabu liman yasha'u dhukuru ẹni bá sì wù mí ọlọ́run ọba ń fún ní ọkùnrin aw yuzawwijuhum dhukurana wa inatha ẹni bá sì wù mí ń fún lọ́kùnrin ń fún lóbìnrin ọlọ́run ní fún yàn lọ́mọ ó wahab ó ní ni àwọn mọ̀ àwọn mọ̀ àyí táwọn ṣe yìí náà àwọn yẹn ti wá bẹ̀tẹ́ ti bímá bàbá wa ní èyí tẹ̀ ń náà kọ̀ yàtọ̀ sí èyí táwọn kèfèrí Mákà ń ṣe kí ni ìwọ̀n sí wọ́n lọ yàtọ̀ síra wọn igi tí Mákà yàtọ̀ sílẹ̀ ilé ìyàwó kan fọwọ́ ra ni àwọn tọ̀hún àwọn fèrè kalẹ̀ fún ni bàbá ní ọ̀rọ̀ ẹ má jẹ́ ọ̀rọ̀ dàrú àtẹ̀yìn tí àtàwọn bàbá ni wọ́jẹ̀ níbo ni wọ́bà ní yẹ anna abudul asunam ọlọ́run nínú alukoran ó là ibrahim sọ pé wọ́lọ́run mọ́sàlémi jìnnà àtàwọn ọmọ mi kúrò nídìí igi tí wọ́n ń bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni aya yẹn correct sọ́tù ibrahim aya 35 lọ́wọ́ lóòótọ́ àwọn náà àmọ́ bàbá èèyàn gbọ́dọ̀ owó rẹ̀ràn bàbá wa ní aya nìkan èyí tí bàbá ń sọ yìí àwọn ọmọ sọ wọ́n yàtọ̀ síra wọn ẹni tó tó dà sí ní oyin tó ní ipa yóò ní káhùn àtẹni tí ọlọ́dí igi tí ń lọ lè fẹ́rí kalẹ̀ fún nínú Islam kí ní yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ náà pọ̀tà wọ́n wà ní yàtọ̀ wọ́n bẹ̀ bàbá wọn fi áyàtọ̀ wọn wá fi ń pè wọn sákèèsí lédè yìí tí ṣètàn tó ń kùn lọ́dà fún wa ṣètàn kùn kan lọ́dà fa áyà tí anábì Ibrahim tí anábì Ibrahim kà yìí ṣé òun ló ní káwọ̀ ọmọ lọ̀dìgì ni àbálẹ̀ ẹ̀ ẹ̀ ṣé ọmọ kóhun ló ní káwọ̀ máa bọ́gi nítorí yà níbi Ibrahim bọ́gi ṣé Muhammad Abu Wahabi lọ́sọ lẹ́yìn àbálẹ̀ Qur'an wọ́n sọ fún apá Qur'an sọ bẹ́ẹ̀ ni Qur'aniyyatun la Wahabiyya ẹ má máa pè wọ́n Wahabiyya mọ́ látara pé àníkẹ́ má máa lo egbòogi fowó ẹ má máa lo egbòogi fún sọ ẹ má máa lo egbòogi fágbégá àrùn nìkan là á lo ewé àti egbò fún azabohu indalkubur ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárì ìtọ́wà lágbà ńlá ayé bàbá débẹ̀ báyìí wọ́n rí àwọn mìíràn tó fún láwọn àrò ìlú mi tí wọ́n dé àwọn yóò wá pẹran sí ti sàárì wọ́n tẹ̀ kó mẹ́ nígbà tẹ́ ń bá pẹran fún Ògún tẹ́ ń pẹran fún Ọ̀ṣun àbí Ọya wọ́n sì máa ju ọ̀nà lẹ̀ nídìí òsàn bẹ́ẹ̀ làwọn ojú lẹ̀ nídìí sàárì wọ́n tẹ̀ sálọ wọ́n ní àwọn fún bàbá yẹn lẹ́ran kó gbẹran yẹn kó lè bá àwọn bọ́ọ̀lọ́ sọ̀rọ̀ àwọn fi rúbọ rẹ̀ bàbá wa níjẹ́ òníyẹ́ tó wọnú islam ẹ̀yìn àfá oníjẹkújẹ yìí wọ́n ní kò fi ilẹ̀ bẹ́ẹ̀ àṣírí ni àṣírí ni bàbá ní ọlọ́run ti sọ pé fasalli li rabbika wanhar ayé wanhar li rabbika tíráta orídìí tí mo fi hàn yìí òun ni mo kọ́pì sí bítí nǹkan ò eléyìí tọ́wọ́ mi látàárọ̀ ní ti kọ́pì rẹ̀ ẹni bá ti ní kó lè ka gbogbo dín wí yọba mẹ́ẹ̀ kọ́sá mú tọ́pìkì kan bàbá sọ̀rọ̀ lérí ẹ̀ bí wọ́n ti ń ṣe níjọ́ àti ìtàwọn èèyàn ṣe nísìn kọ́dà bàbá sọ débi pé ẹbọ àwọn tó wà nísìn ó ju ẹbọ àwọn kèfèrí Mákà ah wọ́n ní Muhammadu Buhari tún dé kí ni tó mẹ́lẹ́ yìí bàbá ní sẹ́yẹ́dá àwọn kèfèrí Mákà ọlọ́run sọ̀rọ̀ wọn oníbàyí dárọ́ kí bú fílífúlíkì dáàwùlọ́ọ̀ tí wọ́n bá wà nínú ọkọ̀ ojú omi tí atẹ́gùn wá ń fẹ́ tọkọ̀ ojú omi fẹ́ ṣubú dáàwòlá ya Allah ya Allah ya Allah ya Allah dáàwòlá mọ́kànlẹ́sì wọn ò ní pè kankan mọ́ tí wọ́n wá di pé wọ́n bá bọ́lẹ̀ tán tọkọ̀ dànù mọ́ tí wọ́n bọ́ sí èbúté odò ìdáhùn ìṣirikú wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí ẹbọ wọn tí wọ́n ń ṣe pé ọṣẹ tó ń wẹ̀ kó lé ní o kí ní ojúbọ tóun lọ lè bálànà tóun tẹpo sí ní ọjẹ́ kí pẹ́lẹ́gbẹ́lẹ́ wọn ti tẹpo sí báyẹn ọ̀sẹ̀ yẹn òun ní lásìdẹ̀ǹsì ẹ wo bí tí bàbá ti gbé ọ̀rọ̀ yẹn bàbá ní àmọ́ àwọn mùsùlùmí ẹlẹ́bọ ti sìn tọ́lá wọn ṣe súnfí táwọn bá ń bẹ nínú ìjayà bóyá ọkọ̀ ojú omi fẹ́ rì àbí plane fẹ́ já àwọn ò ní pe ọlọ́run àwọn ò pe ya sheikh ibrahim nínú àwọn tẹ́ ń pe ya Allah àtàwọn tẹ́ ń pe ya sheikh ibrahim ìyàwó olóburú jù ẹlẹ́bọ̀ọ́dẹ́sì làwọn méjèèjì ya sheikh rufai tọba bá àwọn ará Egypt tọba bá àwọn wọ plénì <laughs> àwọn tí ó bá lákèdánú wọn èyàn gbọ́ ọ̀rọ̀ burúkú pé sí èsì pé ti ti dàrú ṣé ibi àwàyí tí gbogbo ẹ̀ tí àmà bá délẹ̀ tá àdélẹ̀ yìí ni wọ́n tún pé ẹ̀dá ọlọ́run ṣé kọ̀ wá burú lóòótọ́ àwọn kèfèrí pé Allah àwọn ń pé ẹ̀dá ọlọ́run gbogbo àwọn tàṣọ àwọn sòfíà náà kọlọ̀mbà fi wọ́n mọ̀nà ẹ̀yọ́ ma yá mi nínú Sheikh Muhammad bin Abdul Wahhab kí wọ́n pàkíṣẹ̀ fún gbogbo àgbáńláyé òun náà ni ẹran pípa wọ́n sì máyà wá wọ́sọ́lì rọ́bíkà kírun fọ́lọ́n wádìhár ìrọ́bíkà kó o sì pẹ̀ràn fọ́lọ́n àwọn afún jálà bí tán gbẹ̀ràn ní bá bẹ̀rẹ̀ wàhálà àwọn ìṣe wàbíyà mi o àwọn ìṣe kátàrà wàbíyà ẹ̀sìn mẹ́gbẹ̀tàrà wàbíyà débi ọ̀kan nínú wọn jọ kan mọ́lọ̀ lébùn nítara wọ́n kan lẹ̀kún lé ẹ̀mọ́ fún tíra tawhid bó ṣe kọ́kọ́ báyìí muhammad bun abdul wahab alwahabiya aweka ọ̀dá àwò káwò ebó fún mi ni máa wò ọyé ó ti wá kú sí jama àmọ́ tó bá kú èyí ń kú sáàrin wá ti ọlọ́run ẹjá máa fún wọn tíra o ẹlòmí ní láta ìdíwá lọ́nu wọn ẹlòmí sì ní àgbọ́yé kíákíá àmọ́ tíra ò dọ́dọ̀ ẹ̀ ló sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá lágbára láti fi tíra ránṣẹ́ lèmi máa ń pè ẹ kó tíra ránṣẹ́ o já kó tíra fáwọn èèyàn o ẹlẹ́mí kìí ṣe fagídí ní ṣe tíra ní orí o tó bá rí tíra ó lè dájà wá lọ lójú ọ̀nà dáwà ẹ̀ gbogbo àwọn tọ́lọ̀ ń bá kú bàbá wa kú ẹja tẹ tíra tawhid ká fún àwọn ìmáàmù nígbèríko kátó sóyìnbó kátó sóyìnbá ọlọ́run lè lọ sábàbí láti fi mú wọn kó nínú òkùnkùn nínú àwọn tí Sheikh Muhammad Abu Wahabi tí wọ́n sàlàyé fáyé lóbùsàlẹ̀ halkọ̀tì wal khayti rọ́fẹ̀lì bàlá ọ̀dà fàyéhì káma sùn kan mọ́ra káma sùn kan mọ́dí káma rí nǹkan mọ́lẹ̀ káma sùn kan kọ́ wọ́n wá máyà wá nígbà lábẹ́ ọ̀rọ̀ yìí wọ́n wá máyà wá wọ́n lọ́lọ́ ní ẹ̀yin tẹ́ ń sùn kan kọ́ ẹ̀yin tẹ́ ń Muhammad sọ fún gbogbo ayé anábì ní tí aláwọ̀ bá láàtọ́ bá fẹ́ fara ní mí tí wàhálà bá fẹ́ bá mi tádàwọ̀ fẹ́ kàn mí alẹ́hún gbogbo àwọn nǹkan tẹ́ kó kalẹ̀ yìí gbogbo àwọn kan tí ẹ ń sìn yìí tẹ́ ń bọ̀ yìí ǹjẹ́ wọ́n lè mú ìnira náà kú sọ fún wọn bẹ́ẹ̀ rahma bá sì fẹ́ kẹ́mi tó fẹ́ sínà fún mi alehunna mumsikatu rahmati ǹjẹ́ wọ́n lè dáànú náà padà tí ò ní dọ́dọ̀ mi kúl sọ fún wọn yìí mi aléhì yàtàwàkálú lè mọ́tàwàkìlò ọlọ́run ọba àlá à òun náà ni gbogbo àwọn tí wọ́n ń gbára lé òun náà ni o gbogbo àwọn tí wọ́n sì ń gbára lé ọlọ́run ọba ọlọ́run máa ń tó wọn kí là ń gbọ́ inú àyà yìí tó kéwú kankan àmọ́ ọgbọ́n tí mo sọ yìí wa sọ yín sọ fún ayégbé òun nìkan ti tó ẹ má sọ kankan mára ẹ má sọ kankan má di ẹ má sọ kankan má lé ẹ má sọ kankan má lẹ̀ ẹ má gbàdá lé kankan mi lẹ́yìn Allah Allah is enough Suratu Zumar ayah thirty eight nígbà bàbá gbé pàró sókè wà ní pàró òde àtòká bàbá wa káyà ìsàbẹ̀rẹ̀ láfi ní Qur'aniyyatun la wahabiyya Al-Qur'ani ni bàbá ń ká <laughs> kìí sẹ́sìn bàbá rẹ̀ kálá kìí sẹ́sìn tiẹ̀ náà ẹ̀sìn ọlọ́ni anábì ni mata allaka tamimatan fala atamma Allahu lah anábì ni gbogbo ẹni tó bá ilé sùn kamara anábì ni ọlọ́run níjọ́ parí dáadáa dùwà ònà àlè èpè ní anábì ti sẹ́ kó tó lọ man ta'allaqa tamima bẹ́yìn bá ti sùn kankan mọ́rùn ó so mọ́lé anábì ni fala atamma Allahu lahu umurahu ọlọ́run níjọ́ parí dáadáa kò ní láti bọ̀ tán dáadáa ẹni ànábì ṣe pèlè kó tó kó láyé ẹ̀dàkùn ta ní òrè kó lérè <laughs> àwọn dúpẹ́ ti wá o inú tí bàbá kọ sínú tíra wọn nawakidul islam tíra mìíràn tó nìyẹn o nawakidul islam wọ́n ka mẹ́wàá síbẹ̀ àmọ́ wọ́n lọ́pọ̀ ju mẹ́wàá lọ mẹ́wàá yẹn ni àwọn tó jẹ́ gbòógì gbòógì tọ́lọ̀ ní kọ́mọ́láyè láti kọ ẹ lọ lè ka nawakidul islam nullifiers of islam of iman ní tí máa ń ba imáni jẹ tí máa ń múyàn kó ní islam wọ́n ti tún sóyìnbó nínú tí àyàn bàbá ti ń dákọ sẹ́hẹ̀rì bàbá ní sírù máa múyàn kó ní islam kí náà pè ní sẹ́hẹ̀rì òun náà ní ká máa bàlìjà ló ń sẹ́ pé kó ràn wá lọ́wọ́ lérí iṣẹ́ wa kó ràn wá lọ́wọ́ lérí ọ̀tá wa kó ràn wá lọ́wọ́ lérí àgbéga òun ni wọ́n ń dà pé lóògùn ògùn ẹbọ sórí tó bá ti sóògùn wọ́n fẹ́ yí kádàrá padà ni ó sì fẹ́ yí ìṣesítọ̀ wà padà sí bá mi ọwá lọlẹ̀ bá àrìjànú pé ọ̀tà dáadáa kọ́bọ̀ ọmọ kó àwọn èèyàn wá nígboro ká máa wá rajà ní ọwọ́ rẹ̀ inna shaytana lakum adu fattakhidhuhu aduwwa ọlọ́run ní ọ̀tá yín lè sọ ẹmọ lọ́ta o èèyàn wá ní kọ́ta àyàn kọmọ báyàn kọmọ báyàn promote business báwo ní orí jama oníkọ́ta rẹ̀ kọmọ fọ àwọn èrò wá kó lè ta Eh, ó lè fà wá bọ́lọ̀ mọ́fẹ́ àmọ́ in tí ó padà dálẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ó pọ̀ọ́kọ̀ rẹ̀ ní Islam eh, torí tí ó fi dá ọlọ́run nù tọ́lọ̀ mọ́fẹ́ ibi àóṣe ah, òṣe a ti fẹ́ kọ wọná tẹ́lẹ̀ èyí tó sì ga jù nínú oore tọ́lọ̀ ń ṣe fún yàn ṣíṣe tó mọ ń fi wà lérí ẹ̀ òun náà ni iman ọmọ pé téèyàn bá ti lọ ìrun rẹ̀ òwúlò mọ́ àwẹ̀ rẹ̀ òwúlò mọ́ ọba wọlọ́run lè dá ọlọ́run wọn ni ń sáfẹ́rò kò ní ìrùn kọ̀láwẹ̀ ó ti kó ní islam lẹ́yìn náà arákùnrin yẹn esu ti ṣe kí ni ti mú ìwádàn lọ́wọ́ pẹ̀lú esu lérí àrànṣe inú mọ́ àwọn èèyàn máa lọ máa lọ lè ṣe yájò káàkiri nítorí kọ́nà olè bá la ọlọ́run ní iyyaka na'budu wa iyyaka nasta'in bàbá ní ọlọ́run nìkan làá wá lórí ìrànlọ́wọ́ sàdúà yóò ní tọ́fẹ́ wọ́n dẹ̀ máa yà wá lérí wọ́n wá ní wàkọ́lá kọ́dá alìmú wọ́n ní kọ́dá ọlọ́run tó sọ pé àwọn táwí náà mà lámà ní sùtàráhù lámà ní sùtàráhù wípé gbogbo ẹni tó bá lọ lè náwó sídi ogun máa lọ́wọ́ fìlà áàkẹ́rọ ti mẹ́ni kàláàfì kò sí nǹkan kan tí ó sẹ́kù fún lọ ogun ti pa gbogbo sẹ́rẹ̀ rẹ̀ suratu albakara pẹ̀ntú verse one oh two tàbá wọn ní kẹrìmọ́sọ́gùn mọ́ wọn ní bàbá sọ́mọ́ àbúhábì òun ló kó bá wọn òun ló ń sọ fún wọn pé kọ̀sáájò Sai muhammadu bá wà bí ní sọ yìí la wahabiyya al-isti'adha nínú àwọn nǹkan tí sheikh muhammadu bá wà bí mójútó na nawakiru islam wọn ó wà kitabu tawhidi náà òun ni al-isti'adhatu ibada wal-isti'adha bi ghayri la gbogbo ẹni tí bá ń wá ìdáàbòbò ká ọwọ́ aburú máa ń lọ́wọ́ ojú lọ́wọ́ alásàsí lọ́wọ́ èso àtàwọn ọmọ ẹ̀ ọwọ́ ọ̀tá kọ̀fẹ́ kí ọ̀tá ó sẹ́kì ní kọ́ máa sàdúwà kọ́ máa ka kùrìsì kọ́ máa ka fálàtì kọ́ máa ka nọ́ọ̀sì nítorí wọn sọ fún àdẹ́bì kọ́ máa kà nìyẹn ipe tí bá ti kà á ní àṣàṣe òní mu aburú òru òní ṣẹlẹ̀ sí àlìjáni òní ṣékì ni kò ní ní aburú kò ní ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣẹ́rí lẹ́yìn ọlágbára nílẹ̀ Yorùbá ti wá ń bí kìí ṣẹlẹ̀ Yorùbá nìkan ọlágbára ha wọ́n ní kẹ́ ẹ má sọ̀rọ̀ àmọ́ àwọn tíráwọ̀ ni wọ́n gbọ́ tíráwọ̀ lọ ń ká àwọn náà ti ṣe mọ́ òsì bẹ́rẹ̀ wá tíráwọ̀ abíyà ẹ mẹ́jọ wọ́n kó bá yìí ẹ̀dàmù tààtàlá alákòóbá náà méjì jẹmọ́ ìsáwàtà ní kí wọ́n máa ṣàdúrà ní à ń kó bá àwọn èèyàn ni àbí wọ́n tó ní káwọn èèyàn máa sí gbẹ́rẹ́ ọ̀kan nílọrin jí ó ní ó ní ìwọ mùsùlùmí tí ọba ń sáfọ́ta tó bá rí kèfèrí tó ní gbẹ́rẹ́ lọ́wọ́ lọ́lẹ̀ bá kọ́ságbẹ́rẹ́ sí ọ lérí kọ̀bẹ̀sẹ̀ jẹ́rẹ́ èyí ni ó wà lórí nẹ́ẹ̀tì náà ẹ̀sà ń gbọ́ abayéjẹ́ ní ìjọba àwọn product àwọn afẹ́ ẹlẹ́bọ ni ó ti dárúkọ tèmi náà rí tó bọ̀rẹ̀ sí blast mi ti sọ̀rọ̀ burúkú mo ní èmi ò ní dá lóhùn kémi lè ráyè máa sọ tèmi sí kíní tèmi ń sọ lọ sàtà àlámúnagádà mánilì kàdìdábùl àṣírí ọ̀la ni ó tún àṣírí everybody

àwa ti dá sí airport fún wọn o àwa wálé láti wá kọ́ ìlànà àwọn bàbá ó sì kọ́ ó sì máa lóòótọ́ àmọ́kọ̀ láti bọ̀tán dáadáa ọlọ́run mọ́já ṣe tánì mọ́já olè wa báwo níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ maya mi ìṣtẹ̀háza ìmá wáṣọ bàbá lè lérí ẹ̀ wípé gbogbo èèyàn ẹ bá fẹ́ wáṣọ ọlọ́run ẹ máa fi sọ́ra wọ́n wá mú ayà wà lábẹ́ wọ́n ni wà adnáwò kánà rìjálù mínà lè ìnsì yà òhùdó na bí rìjálù mínà jìn fàzádó múra àkọ́ ṣọ́bìrì jìn ayà lẹ́kẹfà bàbá ni ọlọ́wọ́ bá ti sọ fún ayé pé àwọn èèyàn kan àwọn òpònú àwọn èèyàn kan wọ́n máa wá ìsọ pẹ̀lú àwọn àlìjànú àwọn àlìjànú padà tó wá kó payà ọkàn parẹ́ ọ̀kan sọ fún mi lọ́kan ó ní kí n mú àfáà kan wá lẹ́kọ̀ọ́ yìí tọ́ hàn tó wọ̀n bọ̀bí títí sógùn kí mú kan wá wọ́n sọ bí títí sógùn fún ah. wọ́n sọ bàbá tí ń sógùn kí n kàn sọ àfáà kan tọ́ hàn lẹ́kọ̀ọ́ ah. mo ní inú àwọn ní fídíò ayé náà ni ó jẹ́ ah ó ní of course <laughs> olóòwò mọ̀bí tí wọ́n máa ń sá lọ a sì lọ gbèrú kankan láìpẹ́ ìyẹn wọ̀nyá a lè ṣe dáwà fáwọn ará abúlé yẹn wọ́n ní bàbá kan bẹ tí ma ń bọ òrìṣà tó bá bọ̀ òrìṣà tó ní tó mú tí wọlé lọlẹ̀ bá bàbá yẹn igbó tí kò níwájú ẹ̀ wọ́n ní ma ń pààyàn àbí àbú mamad mo gbé aha ọtí àti ọtí torí pé wọ́n kàn wá bàbá yẹn kàn wá nínú fámílì nídìílé ìyá wa tẹ́fẹ̀ ọgbà àwọn tèmi náà ti gbọ́ wọ́n sọ fún bàbá ní bàbá ah èyí tẹ́ ń ṣe yọ́ dá o bàbá ní èyí táwà mọ́nu èyí náà máa ṣe ti yí ẹwà ń pè ọ̀dá kọ̀dá àwọn àfáà láwọn náà kéwú mìdídí wọ́n máa wá bí lóru irọ́ gbọ́dọ̀ pé bàbá ń pa o gbọ́dọ̀ pé bàbá ń fi ń dánú ní o àwọn ọmọ táwà sìn wà lọ́tọ́jọ́ màlú wọ́n ní ìmáàmù báyìí nílùú báyìí ìníṣọ́ tí ń bá sọ gbogbo ilẹ̀ mọ̀ wọ́lá ìdán sọ fún wa ní o ipé ooru ní ma ń gbé mọ́tò wa ẹnìkan ní ma bóun lọ́wọ́ mẹ́ ìmáàmù báyìí nílùú báyìí wọ́n fún bàbá yìí ní maka márùn maka márùn wọ́n bùn ní maka márùn kọ̀ kankan ní gbogbo ẹ̀ jẹun ọ <laughs> eh, ni yóò kú ẹ̀ eh, yóò kú ní nídi bẹ́ẹ̀ ẹ̀yàn àyà mi torí àsìkò wa ẹ̀ eh, àwọn mọ́tà ń ṣe o ẹ̀yìn lẹ̀ mọ́tà ń ṣe kí ni tẹ̀ ń ṣe o kùdìsí làwánkà àsìkárù làwánkà fálákì nas àmójútó lẹ́yìn ọ̀run kọ̀ọ̀kan nas mọ́jọ já o kùdìsí mọ́jọ já lẹ́yìn ọ̀run kan àsàsìn bẹ ogun bẹ o tí mú yan o bọ́lọ̀ bá fẹ́ o ọlọ́run fi sọ fún kí wọ́n bá ṣe alùsùnà tó kí àṣùbà tán tó dìde tí ń tẹ fóònù nǹkan mú ọlọ́mbà fẹ́ ó kásì ìtàn ó dìde ọ̀ kàṣíkàrò àwọn ọ̀nà tí kàṣíkàrò ajé ago tó sùn ọlọ́run lálàkàlà wọ́n máa fa burú sèyàn lójú oorun tí yín sì máa ná lójú ayé agbẹ́ ìsàbúrú yìí tàn sọ ni pé ẹja sálọ̀dọ̀ ọba tó lè protect wa níbi aburú kiri aníyẹ̀tún láwàábìyà ọlọ́run wọ́n yí máa yẹ gbogbo ìgbà tí ṣètàn bá fẹ́ kọlù ọ fasta'id billah iltaji ila Allah firra ila Allah sásọ̀dọ̀ ọlọ́ sápamọ́sọ̀dọ̀ ọlọ́ pẹ̀lú kọ́ sọ pé a'udhu billahi minash shaitanir rajim a'udhu bi kalimatillahi tama min sharri ma khalaqa lọ́wọ́ tán a jẹ́ pé ipá ànẹ́bì gan ká típa ànẹ́bì ni ọlọ́run ní sọ fún pé sáwábí wọ́n dàgbàrú fún ọ́ àwọn àdìjànú tí wọ́n rìn lọ tí wọ́n ń bọ̀ wọ́n pọ̀ gan ọlọ́run ní dẹ wọ́n ṣe wá o ọlọ́run ní jábúrú wọ́n ṣe wá o nínú àwọn kan tó ba nǹkan jẹ́ máwọn ọ̀tá dáwà súnà àdáwàtú sàlàfíà àdáwàtú alìmùsàmà bílí wàhábíyà tí wọ́n ń pè ní wàhábíyà yẹn nínú àwọn kan tí ó dá fìtínà lẹ̀ fáwọn àfáàyàn lágbàláyé òun náà ní alìkàhánà òun ni ká máa dáfá ká máa tẹ̀yẹ̀ pẹ̀ bàbá ní ẹ má tẹ̀yẹ̀pẹ̀ má ẹ̀yin tẹ̀ ń tẹ̀yẹ̀pẹ̀ ẹ̀yin tẹ̀ ẹ sì wá ń dafa ẹ má dafa má ẹ̀yin tẹ̀ mú tẹ̀sùbá ẹ má mú má ẹ má ń tọ́pọ̀ amáyéwọ́ lẹ́ ń pa wà. àwọn àfáà yẹn lẹ́gbọ̀n láyé dẹ̀ ní ní Ghana ní Sudan káàkiri ayé wọ́n fi jẹun ní àwọn tí wọ́n lẹ̀ Yorùbá yìí ní àwọn èèyàn gbà lọ́wọ́ àwọn èèyàn kò sáà fún jálàbí tó ní ọkùnrin yẹn pẹ́lẹ́ bàbá wa gbé tíra wa wọn sínú tíra yìí wọn wá kọ bàbá wa ní ọlọ́run sọ pé alimul ghaibi wa shahada ọlọ́run bá aláàánú nìkan ọlọ́run bá aláàánú òun nìkan ṣoṣo ìròyìn rẹ̀ ní o tẹ́nìkan ò gbọ́dọ̀ gbàròyìn náà sára èmi nìkan mọ́ mọ́ tọ́pamọ́ àti tọ́hàn èmi nìkan ṣoṣo ọlọ́run bá aláà ó ní alimul ghaibi wa shahada fata'ala fata'ala tí ó wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yushrik yushrikun bẹ́ẹ̀ bá ti wá wọ́sẹ́ kí ni wọ́n pè ní sí ó ti di shirik ẹ̀bọ̀n nìkan máa wọ́sẹ́ wọ́n kò kọ̀ rẹ̀ nínú Islam tó bá ti lọ́lẹ̀ wọ́sẹ́ àfáàyẹ̀ tí wọ́sẹ́ náà nírun ọgbọ́rọ̀ kí n lẹ́yẹ Suratul Mu'minun 92 eh, anábì ní man ata kahina gbogbo ẹni tí bá lọ́lẹ̀ bá àwọn ọlọ́pẹ̀lẹ̀ àwọn adáfá fasaddaqahu ó sì gbà pé òdodo ni wọ́n sọ bíbá yẹ kúl ó gbà pé àwọn náà máa lóòótọ́ faqad kafara bima unzila ala Muhammad ó ti di kèfèrí sálùkọ̀ọ́ ayé àti mọ́ka yín ó ti di kèfèrí sí ẹni bá di kèfèrí sí alukoran ó ti di kèfèrí sọ́lọ́hun náà wọ́n ní bàbá adáfá ee nígbà wọ́n ní bàbá adáfá ó ti di kèfèrí ṣe àwọn kírun lẹ́yìn suratul mu'minun ayé 92 lọ́wọ́ ayé àti mọ́ka yín láfi ní pé koran ni bàbá ń kà fún wa kìí ṣe àgbélẹ̀sọ tiwọn koran níjà tún láwà àbíyà níparí bàbá ń mójútó àwọn ẹbọ kéékèèké náà àmọ́ àsìkò kò ní jẹ́ kí n ka ìwọ náà lọ lè ra tírà kìtàbù tawhid ó rí gbogbo ẹ̀ ń bẹ̀ tàtọ́ yúrò ẹ̀ ká máa ní ìwà aláǹtakùn ọ̀tá dími kò ní dáa fún un mọ́ ta ló sọ fẹ́ ta ló sọ bẹ́ẹ̀ fún kọ́ dáa fún yẹn kọ́ má dáa fún yẹn ò sí lára òwò aláǹtakùn inú àkọọ́lẹ̀ tọ́lọ́ ń kọ sílẹ̀ lọ́wà gbára kó gbẹ́mi kó mẹ́ ní máa ń sẹ́yìn tẹ́lẹ́bọ kékeré ó sì jẹ́ pé ọ padà wà jẹ́ náà àmọ́ kọ̀kọ́ wọ náná torí wọn yé fẹ́rí jẹni tó bá bẹ́ bọ́ lọ́rùn ìbáàjẹ́ kékeré ìbáàjẹ́ inna Allah la yaghfiru an yushraka bihi lọ́ba tán ọlọ́run ẹni bá ti bẹ́ẹ̀ bọ́dọ̀rùn ìbá jẹ́ kékeré ìbá jẹ́ ńlá ọlọ́run ní fèrèjì kọ́ wá yọ̀ǹdẹ̀ òyà gífùrù máa dùn àdáàrí kalẹ̀ mayọ̀ṣá tẹ́yìn bá ti sẹ̀mí yàtọ̀ sí ẹbọ ọlọ́run lè fèrèjì yàn wọ́n bá sì wọ́n jẹ́ yànyà yóò mú yàn padà sínú àlìjẹ́nà sẹ́lẹ̀ ẹlẹ́bọ ńlá kò ní jáde nínú náà ẹlẹ́bọ kékeré ó padà jáde yàtọ̀ tó wà láàrin méjèèjì yẹn méjèèjì kọ́ lọ́mọdé àwọn ọba wọn ṣe o kò sáfùríjì ọba ti kú lérí ẹ̀ bó ṣe jẹ́ ẹbọ kékeré yẹn náà Eh, káwọn fọ́ igi káwọn fọ́ ra arúgiri wípé ẹ̀tọ́rẹ́ àlùbáríkà ẹbọ ni o kọ̀dá o wò sí lọ́fìlà ṣíríkì lọ́sọ̀ yẹn dẹ́lẹ́bọ ni gbogbo ni bàbá kójá bàbá ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ní bàbá kí lọ gbójúlé bàbá ní àwọn ìjọ ànábì wọ́n ń tẹ̀lé ànábì lọ sí Hunayn wọ́n wá rí igi kan igi wọ́n pè ní zato and wat igi yẹn ó tóbi báyìí àwọn ọ̀tá ìsìn wọ́n ti fi idà wọ́n ti fi kọ́ igi yẹn ipé kí àlùbáríkà igi yẹn kọ́ran idà káwọn ọmọ fi bẹ́ eré àwọn mùsùlùmí lọ àwọn tó wá tẹ̀lé ànábì àwọn tẹ́gbà ìsìlámù ni làwọn bá ní ìrìn ànábì ìjà lánà dáta àníwàtún kama láhùn dáta àníwàtún ó sì bá wọn náà wájú ìkankáwà náà fi dàbí wọn náà kọ́ ànábì ní Allahu akbar níta ànábì sọ́nù ànábì ní Allahu akbar ànábì ní albarka wọlé ń wá lára gígílẹ̀ gílé sẹ́fún igi tó gbé tabasọ̀ àdásí nǹkan fún ẹ̀sìn yóò gé ni kò ní nǹkan kan kò lè ní alá kò lè sìyàn láǹfààní ànábì ọlọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run tẹ́ fi sẹ́mi ẹni kẹsí kíní kẹfì sẹ́mi àwọn èèyàn fọwọ́ ra ájẹ́rẹ̀ làṣíwájú èyí tó wà ní igun kàábà yìí tó ní ká máa fọwọ́ kan tàwọn fẹsẹ̀ tàwọn fún yẹn tàà sí àmì rẹ̀súlì ní o nígbà ànábì fọwọ́ kan ni kò sí la tadur wala tanfa ó ní mọ̀mọ̀ pé ìwọ ajọ́lẹ̀ àṣíwádìí yìí ó lè sàfàní kankan ó sì lè fúnyàn lórí ó sì lè fara nìyàn ó sì lè kábúrúkò fúnyàn láwọ́lẹ̀ anìyàrá ìtù Rasulullah tí ẹ̀bá dékè mọ́lá anábì tọ́fọ́ ọkàn ni àbá anábì kíṣẹ́ ni ìyẹn qabbalaka ma qabbaltuk ní ìbá sí kíṣẹ́ lọ́kàn mi pẹ̀lú òkúta aláàrí nígbà sọ fáwọn tí wọ́n lọ lè fọ ọwọ́ ra sàárè ìṣẹ́wù náà nìyẹn pé ẹ̀ka ọkùnrin bíi sàárè ìṣẹ́wù búlọ́ọ̀kù àti símẹ́ntì àti gíránẹ́ẹ̀tì lọ́wọ́ ń bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ìsìláàmù gidi ike tó lọ wọ́n ní ṣéwù kan yọ ní kòròdú ẹ̀sà ìmọ̀ pé àlìjànú ló yíra padà ló gbé fọ́tò ṣe wọ̀ ẹ̀tẹ́sì mọ̀ náà ni pé wọ́n wá lọ lè bomi sára ògiri ní mọ́sálásí yẹn wọ́n wá ń fọ ògiri yẹn wọ́n fọ sínú ike rágólésì wọ́n lọ lè yọ ọmúlé ẹ̀hẹ̀ alámọ̀sọ̀ wà lẹ́lẹ́bọ̀ bàbá tí a ń wá òdodo ẹ̀dí ká maka tíra sheikh muhammad bin abdul wahab gbogbo àwa tí wọ́n ti pòórí irọ́ fún irọ́ yẹn ti wá dùn òdodo máa lọ́wọ́ nípa asàlàfíà nípa alùsùnà wal jama'a káwa náà kálẹ̀ ra tíra sheikh ká maka maka tíra ọ̀tá rẹ̀ o ìkàkùkà lọ́ọ̀kà ń bẹ́ o tíra tí bàbá ṣe gangan ní kọ́ maka tíra tó jẹ́ pé bó ṣe wà yìí wọ́n kà ní gbogbo àwọn primary school secondary school higher institutions universities àwọn atẹ́fẹ́ ṣe masters wọ́n mi ṣe master àwọn atẹ́fẹ́ ṣe doctorate wọ́n mi ṣe doctorate wọn yóò kàn wá nìkan jura wọn lọ́nu lérí tíra kan iná ni ọwọ́ wà ní gbogbo ilé ẹ̀kọ́ tó wà ní Maka pátápátá àti Madina kẹ́nìkan wá ní tíra yẹn ń dayé rú sẹ́yìn rí pé inú kọ́jẹ́ lẹ́yìn mọ̀kan àbẹ́kọ́sì jẹ́ pé ọmọdé ń ṣe kí ni ọmọ tí ń sọ kọ̀fẹ́ kí rú ìmọ́lẹ̀ yẹn ó tàn débí torí kọ́ mọ́ bá gba àwọn aṣẹ́ ibú tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń ṣe lọ́wọ́ wọn ìtọ́fà wàhálà nìyẹn lẹ́yìn náà gbogbo akádàkùn torí tọ́lọ́wọ́ bá wàhálà kí alọ́lẹ̀ mà wípé ọlọ́wọ́ bá Allah wa ta'ala yọ padà bí wá tàbá láyé wípé kí la wá ayé kò sí kankan dábìdábọ̀ wọ́lọ́wọ́ bá tójú ìsìlámù lọ bẹ́yìn bá ti dákẹ́ báyìí níwájú wí ọ lásọ tí wọ́n gbé ọ sínú sàárè tí gbogbo ẹbí padà ànábìlà àwọn màláíkà méjì ọyọjú fáyìjìlì sáà nìhì wọ́n bí ọjọ́ kólẹ̀ sórí ọba tó dá sánmà tí ò ní òpó ọláǹfààní láti gbé ọjọ́ kó nínú sáré ìtọ́wọ́ ti ma àwọn àrà tọ́lọ̀ ti dá àwọn mọ̀ pé ìta náà bí yẹ orí sí gan àwọn méjèèjì wọ ẹ̀ṣà aláà ni wọ́n mọ̀ wá bèèrè lọ́wọ́ rẹ̀ kí wọ́n kọ́ bèèrè man tawhidi wọ́n la ilaha illallah ọ wà lọ gbé tọba ti wá fail ọbẹ̀rẹ̀ fitina yẹn èyàn ma wá dààmú táyọ̀ fi parẹ́ báyìí bá wá padẹ́ tọ́lọ̀ ń gbé àdìdí èyàn wà wọ ọ̀nà kò ní jáde ma ẹ̀dàkùn tó tọ́lọ̀ ọba ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfikà ẹkú sínú islam nínú àwọn tíra tí a máa ń kà táàfin máa ń gbọ́ òkú alákọ̀ọ́kọ́ tó wà nù òkú ẹ̀sìn islam yìí kí ló òkú alákọ̀ọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna muhammadar rasulullah ina àwọn tí láta maka tá ma fi gbọ́yé bó ṣe rí gẹ́lẹ́ òun náà ni kitabu tawhid kutub sheikh muhammad bin abdul wahab kíra bàbá wa sheikh muhammad bin abdul wahab kìí ṣe ẹgbẹ́ sheikh wa ní al'usulu salata òun náà wà ń bẹ ẹni bá ń ka usulu salata yóò dúpẹ́ fọ́lọ́ ẹ rẹkọmẹ́ndì àwọn tíra yìí fáwọn ọmọlẹ́kẹ́ wọ́n yí kọ́ kama ba dẹ́lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlé kéwù là ń gbọ́ pé wọ́n ń gé eré èèyàn sí jama kò sí nǹkan kan ìgbà tí ò síta òyìnbí mẹ́ sẹ́mà kó ń gbà pé eré sọ̀fíà yẹn tó ń bá gun eh, eré Fatima yẹn tó ń bá gun sẹ́mà eh, pé eré Ibrahim yẹn tó ń bá gun ìmí wọn tó máa wẹ̀yìn tí wọ́n mú kọ rẹ̀ àti kọ bàbẹ́ wọ́n gbà pé arísìkì ó de ọ̀nà òsì pé àwọn ọmọlé àwọn náà wá jọyìn àwọn ayá kílàsì nígbà tí ò síta òyìnbí lè kéwù yẹn àfáǹgún ònàǹgún àfáǹjó ònàǹjó gbogbo àwọn lè kéwù yìí ẹjá lọ lè bá wọn kákó tíra fún wọn nínú àwọn tíra tá fún wọn náà ní tíra kìtàbù tawhid wàláhì tẹ́bá fún wọn tí wọ́n bá gbà wọ́n padà dúpẹ́ fún yín ilà wọ́n lò lọ́dọ̀ wa alhamdulillah wọ́n lò láwọn lè kéwù wọ́n lò lágbàláyé lamẹ́ríkà ní London káàkiri alákálukú balẹ̀ ẹni tí ò lè pèsè sí kò lè pààyàn látara àbẹ̀rù ọlọ́run gbogbo wa pátápátá ẹjẹ́ wa gbìyànjú kárí pé kama lọ halikọ kama kà nípa tawhid kẹ́nìkọ̀ kan wa ká sì gbìyànjú kárí pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀nà ká súnmọ́ wọn ká fún wọn tẹ́ra ká pè wọ́n sí àkíyèsí káwọn náà kí wọ́n lè rí ọlọ́run bá wa aliwahabiya lẹ́sàtí dina aliwahabiya yẹn tí wọ́n wù yẹn àwọn ọmọ ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn fúnra ara wọn náà ni wọ́n yẹn àmọ́ àwọn tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ tawhid àti sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn afáàkan òun sì wá yarí máa lọ́wọ́ ìmọ̀báyá láti kọsídà yìí ó ní nǹkan àtàbíwò ahamada mutawahiba ó ní nǹkan àtàbíwò ahamada mutawahiba ó ní tọ́bá jẹ́ pé ẹni máa ń tẹ̀lé ànábùwà muhammad ilẹ̀ bá ń pè ní ọmọlékéwù muhammad ibn abu wà análímọ́kẹ̀rọ bí a náni wàhábí ó ní ìfin dáyín lójú sí pé wàhábí lè <laughs> mi wàhábí àtẹ́gbẹ̀ ní gáà ní jẹ́ tọ́bá jẹ́ pé ẹ̀rì ó dà fi tọ́bá jẹ́ pé sí tọ́bá jẹ́ pé bẹ́ẹ̀ náà sì lólótọ́ àwọn wàhábí àwọn ti débí àwọn wàhábí àwọn ti dọ́hun àwọn ẹlẹ́sìn òdodo ni wọ́n gbèrè àmọ́ wà ká sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ànábì sàábọ̀ sọ wábẹ́ àfáà náà sọ dáwà rẹ̀ bẹ́ẹ̀ àdáwàtò ìṣìláyíyà ní dáwà rẹ̀ dáwà tá a fẹ́ fi pè àwọn èèyàn sákèsí padà kó nínú ẹbọ àti bídí àbọ́ sínú ìpìlẹ̀ islam tá ànábì filẹ̀ torí islam tá ànábì ní kákúlé rí ẹ̀ kí islam ìsìn o islam ànáni o èèyàn wá lè rí islam yẹn àbí kéèyàn máa kéwú àbí kéèyàn máa kàtírà kéèyàn máa súnmọ́ àwọn afásúndà mo bẹ̀lọ́ nínú àánú rẹ̀ èmi àtàwọn ẹbí mi àtàwọn obìnrin fẹ́yìn náà àtẹ̀yìn àtàwọn fámílì àtàwọn ẹbí ọlọ́mọdé kó níbi tàwídì láíláí àdáwò tí bá yàn orí tọ́lọmọdé fún yàn tí ma gbìyàn kó nínú gbàgbọ́ kọ́lọmọdé ọ̀sọ̀lẹ̀ sẹ́ni kọ̀kan wa ọlọ́mọba aláàkọ́wà kẹwàá kọ́mọdé wọn ma nàka kàátán sí wa ipa àyíbẹ̀sẹ̀ lẹ́ẹ̀sẹ̀ kankan lẹ́yìn ọlọ́run ṣe bó lọ́rọ̀ yín wá ń rí yìí kọ́lọmọdé ọ̀sọ̀lẹ̀ ọlọ́run fún òun ní dá ẹni tí bá ní tàwídì wo ọlọ́run fún òun ní wo ọlọ́run sọ fún òun ní dán wo ó ní àṣíbà ah, ní lásán ayò tọ́ra kúwọ́n yakúlọ àmọ́nà wọn láàyò fìtànún ọlọ́run ní eh, ẹ má rò pé nítorí pé ní mánì wà ní dán yín wò wà lọ́kọ̀dẹ̀ fatanna lẹ́dínà min qablikum mọ́ dá àwọn tó síwájú yín wò táwọn náà ní ìmánì mọ́ dá àwọn náà wò wọ́n nẹ́bí ọlọ́run wa wò ọlọ́run sì ni ọ̀padà wá dùn wọn nú gbogbo àtàwọn ń bẹ lérí àdánwò kan àbí kejì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 وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خساراً